وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba alhamdulillah a tún dúpẹ́ fún ọlọ́run ní ẹ̀kan ọlọ́run ọba tí ó fún wa ní ìgbàláyè láti lè máa tẹ̀síwájú láti bí tí a bá tafsiru wa dé lánàá abẹ́ ọlọ́run ọba kí ó mọ́sẹ̀ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ bi rahmatika ibi tí a dé lánàá náà ni a ti máa tẹ̀síwájú ọlọ́run ọba ń kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ nínú alukur'an a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim wa aqsamu billahi jahda aymanihim. لئن جاءتهم آية ليؤمنن بها قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون

bẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an pẹ̀lú wíwọ́ṣọ́ lọ́dọ̀ ọlọ́run kúrò lọ́dọ̀ ṣèitán ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ẹni àgbéjìnà síkẹ̀ tọ́lọ́run bismillahir rahmanir bismillah pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ gbogbo wa láyé ọba tó ṣe kó dùn ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ tó bá rí dọ́gbọ́n di alkiyama náà la bẹ̀rẹ̀ tafsir ọlọ́run ọba ń sọ fún wa nípa ìṣesí àwọn ọ̀sẹ̀bọ àwọn tí wọ́n ṣàìgbàgbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ́run àwọn tí wọ́n ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run ọlọ́run ọba ń sọ fún wa nípa àwọn nǹkan tó jẹ́ ìṣesí wọn ní gbogbo ìgbà tọ́lọ́run bá ti gbé ànábì ọlọ́run dìde wá bá wọn in tí wọ́n máa ń béèrè ni wípé àwọn fẹ́ iṣẹ́ ìyanu káwọn ó tó lè gbà á gbọ́ ló jẹ́ kí gbogbo àwọn ànábì ọlọ́run ẹnì kọ̀ọ̀kan nínú wọn lọ́lọ́wọ́n bá fún lámì èyí tí ó mọ júwe pánábì ọlọ́wọ́n bá ní àwọn àmì mi ń bẹ tọ́lọ́wọ́n bá fún àwọn ànábì ọlọ́wọ́n ọ̀nà méjì ló pín sí àmì ni mọ̀ọ́jísà ìyàtọ̀ ń bẹ láàrin àlùmọ́ọ́jísà àti àlùkàrọ́mẹ́à. àti asehir yàtọ̀ ń bẹ láàrin mẹ́tẹ̀ẹ̀ta mẹ́tẹ̀ẹ̀ta wọ́n fẹ́ jọra wọn ṣùgbọ́n tọ̀ọ̀tọ̀ ni lọ́dọ̀ àwọn àfọ́ onímọ̀ tawhid nínú àkídà al-aqidatul islamiyya al ó náà ni khariqul 'ada allati awilladhi ajra'u Allahu ta'ala ala aidil anbiya iwal mursalin bi idnihi ìdánpẹ̀ ní mọ̀ọ́jísà nìyẹn ó náà ní àwọn iṣẹ́ ìyanu ntí ó ṣẹlẹ̀ tó yàtọ̀ sí bá a ṣe mọ nǹkan sí tẹ́lẹ̀ bíi kí ràkúnmí kó jáde nínú àpáta ó takò ń ta àmọ̀ tó bá làádàá mu tó bá ti lè wáyé lọ́wọ́ àwọn ànábì ọlọ́run ìyẹn ló ń pè ní mọ́jísà èyí tó bá yẹ pé lọ́wọ́ àwọn ànábì ọlọ́run ọba ló ti wáyé ìyẹn ni àlùmọ́jísà àmọ́ tó bá jọ bẹ́ẹ̀ tó bá wáyé lọ́dọ̀ àwọn áúlìyá ùlọ́ì àwọn àyànfẹ́ ọlọ́run àwọn ẹni ọlọ́run ṣùgbọ́n wọn kì í ṣànábì ọlọ́run a kì í pe tí wọ́n ní mu'jiza karama ni wọ́n máa ń pè alikarama o ni wọ́n máa ń perú tàwọn bẹ́ẹ̀ ìyàtọ̀ tó ń bẹ láàrin méjèèjì ó náà ni pé alimu'jiza a máa wáyé látọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run alikarama ó náà máa wáyé látọ̀dọ̀ àwọn tó jẹ́ ní ọlọ́run tí wọ́n kì í ṣànábì ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ni asehir òun ni idán ìyà máa wáyé látọwọ́ àwọn ọ̀tá ọlọ́run ìyà máa wáyé látọ̀dọ̀ ìṣù àtàwọn ọmọ ogun ẹ̀ lérílẹ̀ láti lè fi ba ìgbàgbọ́ ẹni tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ jẹ́ àpéjúwe tọ́jọ́ eléyìí ó pọ̀ nínú alukur'an alkarim ọlọ́run ọba afáwọn ànábì ẹ̀ afúnwọn ní mu'jizat àwọn almu'jiza tọ́lọ́ máa ń fún àwọn ànábì ọlọ́run ọ̀nà méjì ló pín sí ìmí ń bẹ àkọ́kọ́ nú ẹ̀ òun ni kan kó lè máa jẹ́ ẹ̀rí jẹ́mi nsó fún tó bá dọ́dọ̀ àwọn tààràn sí kí wọ́n bá lè gbà pánábí ọlọ́wọ́n bá ní gẹ́gẹ́ bí èyí tọ́lọ́wọ́n bá ṣe fún anábì Musa alayhi salatu wassalam ọlọ́wọ́n bá ní wọ́n múmú yẹ́dẹ́ka ọlọ́wọ́n bá ní rẹ̀ Musa kí ọwọ́ rẹ̀ bọ́ abíyá ọwọ́ yìí ó padà wá jáde báyìí dọ́ ọwọ́ yìí ó wà á funfun àwọn àmì yìí ọlọ́run ọba fún ànábì Musa bẹ́ẹ̀ kì í ṣe pé nìkankan ló béèrè ọlọ́run ló fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lèyí tọ́lọ́run ọba fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run fún ní mu'jiza òní alukur'an àwọn almu'jiza ìpín kejì òun lè yí táwọn èèyàn béèrè fún àwọn èèyàn ni wọ́n béèrè rẹ̀ lọ́wọ́ àwọn ànábì ọlọ́run pé tó bá ṣe pa ànábì ọlọ́run ọba lọ jẹ́ ní tòótọ́ ó yá sọ pé kọ́lọ́hún ó ṣe nǹkan báyìí ọ̀nà kejì nìyẹn èyí tó bá wá wáyé lọ́nà kejì yìí a máa mú ìyà lọ́wọ́ tí wọ́n bá ti béèrè ẹ̀ in tí ma ń tẹ̀lé òun nìyà torí wọn ò ní ṣe àwọn májẹ̀mú èyí tọrọ mọ òfin tọrọ mọ wọn ò ní lè tẹ̀lé òun ló fi jẹ́ pé al-mu'jiza ìmọ̀ kó ti pọ́lọ̀ wọn bá máa mọ̀ fún ànábì ọlọ́run ibtida'an al-mu'jizatu li ibtida'iyya èyí tó ti pọ́lọ̀ wọn bá fún ànábì ọlọ́run pé ọyá máa lọ mo sì fún ọ ní mu'jiza yìí kó o lọ fi jíṣẹ́ tí mo rán ọ ìkejì òun lèyí tó ṣe pé ọlọ́wọ́n bò ń fànẹ́bí ọlọ́run yẹn àwọn tá a rán sí ni wọ́n ń béèrè bó tó bá yẹ fànẹ́bí ọlọ́wọ́n bá ní ọ ṣe nǹkan báyìí. àpèjúwe tó súnmọ́ òun náà ni èyí táwọn hawariyun tí wọ́n ń béèrè lọ́wọ́ ànábì Isa ọmọ Mariam. hal yastati rabbu. ربك أن ينزل علينا مائدة من السماء ونرى النبي موسى النبي عيسى ومريم ǹjẹ́ Ọlọ́run ọba sóníkápá láti lè sọ tábìlì oúnjẹ kalẹ̀ láti sánmọ̀ tó níranran oúnjẹ ó sì wà lórí tábìlì náà. kọ́lá anabi musa anabi isa ni ẹ bẹ̀rù ọlọ́run ibi tá a fẹ́ lò gbogbo mùjísà tó bá ti jẹ́ páwọn èèyàn ni wọ́n béèrè fún iṣẹ́ ìyanu ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìyà ló máa ń tẹ̀lé ló fi jẹ́ pé mùjísà ọ̀nà méjì ni èyí tọ́lọ́ ń bá fànàbí ọlọ́run látọ̀dọ̀ ara rẹ̀ pé mo fi nǹkan báyìí ràn ó ń sẹ́ sáwọn èèyàn báyìí lọ sọ fún wọn kó wá fèyí sí ẹ̀rí iṣẹ́ tààrọ bíi ti Musa nígbà tó dọ́dọ̀ Firaun kìí ṣe pé Firaun ló béèrè wípé ọya tó bá ìpọ́nlọ̀ wọn ọba ju ọ̀pá alẹ̀ kó dejò Firaun kọ́ ló béèrè ẹ̀ Musa ni ń sọ wípé ń tẹ́ fi mọ pánábí ọlọ́wọ́n bá ní mò ń ṣe ìgbà tọ́lọ́wọ́n bá rán mi iṣẹ́ ó fún mi láwọn àmì táwọn àmì yẹn tó ń nínú rẹ̀ ní pé tí ń bá ju ọ̀páálẹ̀ yóò dejò musa sì ju ọ̀páálẹ̀ ó bá dejò kì í ṣe fìràn ló béèrè yẹn mùjíza mùjíza tó ìbtìdá ìyá láti pìlẹ̀ lọ́wọ́ ọba ti fún bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé kò ṣe bẹ́ẹ̀ ìyẹn ọ̀kan nìyẹn ìkejì lèyí táwọn èèyàn bá béèrè fún èyí tí wọ́n béèrè fún lọ́pọ̀lọpọ̀ ọgbà ìyà ló máa ń tẹ̀lé ọlọ́wọ́n bá ń sọ fún wa nínú alukur'an a'udhu billahi minash shaitonir rajim wa aqsamu billahi jahada aymanihim. wa aqsamu billahi jahada aymanihim. ọlọ́wọ́n bá ní àwọn ọ̀sẹ̀ bọ́ àwọn kèfèrí wọ́n ń búra níwájú ànábì ọlọ́ fọlọ́wọ́n ọba búra. جهد أيمانهم أشد أيمانهم wọ́n ń búra níbúra kíkankíkan wọ́n fọlọ́wọ́n bá búra wọ́n ń búra ní ti tagbára tagbára ní ti kíkankíkan fanabi ọlọ́run. lẹ́yìn jẹ́. kí ni tí wọ́n ń búra lé lérí ó náà ni pé ra ànábì sallallahu alaihi wasallam la aya aya níbi mùjíza gbogbo tó ń sọ yàbá gbà ọ bọ̀ ṣùgbọ́n tí iṣẹ́ ìyanu kan tó bá lè ṣẹlẹ̀ tá a bá ní kí nǹkan báyìí ó wáyé tó sì wáyé bẹ́ẹ̀ àwọn fi ọlọ́run ọba búra láyọ̀ mìíràn nàbẹ̀ ha dájú ṣáká láàmù yẹn láàmù taukid nínú yẹn nínú taukid wọ́n ní dájú ṣáká láìsí èméjì ń bẹ táwọn bá lè ríṣẹ́ ìyanu tíra ànábì bá lè ṣiṣẹ́ ìyanu àwọn ó gba iṣẹ́ ìyanu náà gbọ́ àwọn ó sì tara rẹ̀ di ẹni tí ó juwọ́ ju sẹ́lẹ̀ fọ́lọ́hún àwọn ó gba ń tó mú lọ́wọ́ àwọn ó gbà á gbọ́ ṣùgbọ́n tí o bá ṣiṣẹ́ ẹ̀yanu kò sí gbàgbọ́ o aláwọn bá rẹ̀ ànábì sọ fún wọn mẹ́lẹ̀ ara tó ń dọ̀lọ́ gbogbo tí ń jẹ́sẹ̀ pátá èyí tí ń jẹ́ mùjísà tí ma ń wáyé látọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run kò sí kan tí wọ́n fúnra wọn ànábì ọlọ́run ọba kan bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ tó fi débi ó dé nínú àwọn ẹ̀kọ́ tọ́lọ̀ ń kọ́ wa mùsùlùmí nìyẹn anabi isa aleyhi salatu salam ó làjò afọ́jú bí ìdíní pẹ̀lú yọ̀ǹde mi ọlọ́wọ́ bá ní òkú tó kú ó jí bí ìdíní pẹ̀lú yọ̀ǹde ọlọ́wọ́ bá ní isa ò lè dá ṣe fúnra ẹ̀ anabi ọlọ́wọ́ bá kan kò lè dá nǹkan kan ṣe bó ti wù lẹ̀ mọ́ kò sánàbí ọlọ́run tó lè ṣiṣẹ́ ìyanu kankan àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba ọlọ́run bá fi nírẹ̀ ànábì sọ fún wọn kíṣẹ́ ìyanu ó ṣẹlẹ̀ kò sí ní ìkápá ni àwọn ànábì ọlọ́run ọlọ́run ní ànábì sọ fún wọn innamal ayatu indallah dájúdájú ń tá pè níṣẹ́ ìyanu ń tá pè ní mùjísà ọba ló wà ọlọ́run ní máa ń yọ̀ǹda fáwọn ànábì ọlọ́run kún wọ́n ríṣẹ́ ìyanu ṣe kìí ṣe pẹ̀lú agbára wọn wa ma yash'irukum annaha idha ja'at la yu'minun ọlọ́run wa ma yash'irukum bàbá tiẹ̀ ní kíṣẹ́ ìyanu ṣẹlẹ̀ bí wọ́n ṣe béèrè fún wa ma yash'irukum kí ló fi mọ̀ yín ẹ̀yin mọ̀mìnì kí ló fi ń da yín lójú ẹ̀yin mùmíní pẹ̀lú bí wọ́n ṣe búra tó ọ̀hún kí ló fi ń da yín lójú pé tíṣẹ̀ ìyanu bá ṣẹlẹ̀ kí ló fi ń da yín lójú ipé tá a bá ní kíṣẹ̀ ìyanu tí wọ́n ń béèrè fún ṣẹlẹ̀ kí ló fi ń da yín lójú pé wọ́n wà gbọ̀lọ́ngbọ́ tòun ti bọ́ ṣe búra tó ọ̀hún kò sí nǹkan kan tó fi da yín lójú bíṣẹ́ ìyanu ọ̀hún bá ṣẹlẹ̀ gan wọ́n tún lè ṣàìgbàgbọ́ nínú ọlọ́run àwọn àfọ́nímọ̀ tẹ̀síìr wọ́n tún wà mọ́ yushriru kum kum yẹn wọ́n ní al-mukhatab ẹni tí wọ́n ń bá wí òun ní al-mu'minun àyẹ̀wò ma yushirukum ayú al kí ni nǹkan tó fi dá yín lójú ayé wà mọ́ yudirikum ta ló fi mọ̀ yín ẹ má jẹ́ kí ìbúra àwọn kèfèrí kó jọ yín lójú wọ́n ti búra bẹ́ẹ̀ ṣáájú rí páwọn ó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tíṣẹ̀ ìyanu bá ṣẹlẹ̀ tí wọ́n padà ṣe ìgbàgbọ́ ọlọ́wọ́n bá fi ní wá máa yọ̀ṣẹ̀ èrò kí ló fi dá yín lójú bẹ́ẹ̀. pé tíṣẹ̀ ìyanu ọlọ́run bá tilẹ̀ ṣẹlẹ̀ wọn ò ní gbàgbọ́ lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ tafsir wọ́n tún tú bá mi wọ́n ní wa ma yushrikun ayé ayyuhal mushrikun wọ́n lẹ́yìn kèfèrí ẹ̀yìn ọ̀sẹ̀ bọ́ ara lẹ bú kalẹ̀ yìí pé tí ọlọ́run ọba bá ní kíṣẹ́ ìyanu ó ṣẹlẹ̀ ẹ ọlọ́run ọba gbọ́ ta ló fi mọ̀ ẹ̀yìn ọ̀sẹ̀ bọ́ wọ̀nyí bíṣẹ̀ ìyanu ọ̀hún bá dé tán ẹ padà ṣàìgbàgbọ́ ni ọ̀nà méjèèjì làwọn àfúnimọ̀ tafsiri ni wọ́n fi tu wọ́n aqsamu billah. aqsamu billahi jahda aymanihim la'in ja'atuhum ayatun la yu'minunna biha qul innamal ayatu 'inda Allah. يشعركم أنها إذا جاءت لا يؤمنون àwọn kèfèrí wọ́n ṣe títí títí wọ́n lọ bá ànábíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n rẹ̀ òjíṣẹ́ ọlọ́run bó bá ṣe pé ànábí ọlọ́run ọba ló jẹ́ àfẹ́ ṣègbìdánwò fún ọ òṣùpá látijọ́ táyé ti dáyé ta ti gbọ́njú ta ti bára wa láyé ẹyọ kan lòṣùpá gbogbo ibi téèyàn bá wà ẹyọ kan lẹ́ẹ̀mọ rí òṣùpá àmọ́ tó bá yẹ pàdé nábì ọlọ́wọ́ ọba ní ọ́ sọ pé kó ṣùpá ó pín sí méjì kó má wàá dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn kíkì wọn dúró sórí òkò kan níbùyọ oòrùn kíkejì ó dúró lórí òkè níbùwọ̀ oòrùn káwa máa rí òṣùpá méjì tó bá yẹ pa nàbí ọlọ́wọ́n bá ní ọ sọ pé kọ́lọ́wọ́n bó ṣe bẹ́ẹ̀ wọ́n béèrè ááyà ọlọ́wọ́n bá fi sọ nínú alukur'an a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim iqtarabati sa'atu wanshaqqal qamar wa in yaraw ayatan yuridu wa yaqulu sihrun mustamir. اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر àwọn kèfèrí ìlú Mákà wọ́n bá gbé e síwájú ànábì sallallahu alaihi wasallam pé bá ṣe pa ànábì ọlọ́wọ́n bá ní ọ́ ní kó sòpá ó pín sí méjì kíkọ̀ọ̀kan ó dúró láì ọ̀tọ̀ọ̀tọ̀ ànábì sì bẹ́ẹ̀ lọ́hún sallallahu alayhi wa sallam anábìnrin tí wọ́n ń fẹ́rẹ̀ ìrẹ́ ọlọ́run jẹ́ kó sopọ̀ ó pin méjì òṣùpá sì pin sí méjì ọgbà ọgbà odidi kan dúró lẹ́gbẹ̀ẹ́ kan odidi kan náà tún dúró lẹ́gbẹ̀ẹ́ kejì. ọlọ́run ní ẹ lọ́ọ́ mọ ìtẹ́ béèrè fún yẹn ọ̀kan nínú àmì òpin ayé ni ìtòfilé mọ́sùpá pín sí méjì àsìkò tá yóò parẹ́ ti súnmọ́ nù torí pé ẹ̀yin lẹ béèrè wọ́n ń ṣàkọlọ́kọ́ ọmọ ọlọ́run lóṣù pa ti pín sí méjì. ọlọ́run nítòun ti bí a ṣe fi àmì ọ̀hún àwọn tó wọ́n tún padà gúnrí kúrò níbi tọ́lọ́ ni wò torí ẹ̀gbọ́n ọlọ́run ọba gbọ́. ní tí wọ́n wá ń sọ ni wípé ìdán pátápátá torí ànábì idán ló ń pa òyìnbó ànábì ọlọ́run. wọ́n pe ànábì nírọ́ àwọn ni wọ́n béèrè ànábì sì bẹ́ẹ̀ lọ́wọ́n kó sùkọ́ pín méjì wọ́n sì ṣèlérí pé tó bá pín méjì àwọn ọgbọ́n làwọn ọba gbọ́ òtùpá pín méjì tán wọ́n ní dẹ́ni ànábì ń pa wàkàdàbù wọ́n ní rọ́ olókùnrọ́ ni ìfẹ́ inú wọn ni wọ́n sì tẹ̀lé wọn ò tẹ̀lé lànà tọ́lọ́hun ọlọ́run ní gbogbo ohun tí wọ́n ṣe ń pátá gbogbo àlámọ̀rí gbogbo ẹ̀ ló ti wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run látara àdìẹ lẹ́yìn ló fi jẹ́ kí gbogbo ògbà táwọn èèyàn bá ti ń béèrè fún mírèkù iṣẹ́ ìyanu iṣẹ́ ìyanu ìyẹn ṣàfihàn lílẹ̀ ìgbàgbọ́ gbogbo ìjọ ẹlẹ́sìn tó bá ti wípé ní tí wọ́n fi ń pèpè ó náà ni mírèkù ìyẹn túmọ̀ sí páwọn tí wọ́n ń pè yẹn aláìnígbàgbọ́ ni wọ́n nínú Islam òdìgbà tí mùsùlùmí bá tó rí iṣẹ́ ìyanu kó tó gbà pọ́lọ́ lọ́yẹ kó ó máa sìn kò dìgbà tíṣẹ́ ìyanu bá tó ṣẹlẹ̀ ká tó gbà pọ́ lọ́wọ́ ọba lọ́ba alágbára ìṣesí àwọn kèfèrí ìṣesí àwọn aláìmoore ìṣesí àwọn aláìgbàgbọ́ oní wọ́n máa ń sọ fáwọn ànẹ́bí Ọlọ́run pé ká tó gbà yín gbọ́ àbùkátà káríṣẹ́ ìyanu bá a bá ti ríṣẹ́ ìyanu àgbàgbọ́ ìṣesí àwọn kèfèrí ni bẹ́ẹ̀ náà ni lásìkò ànábì sọ́ọ́lẹ̀ alayhi salatu wassalam ìgbà tí wọ́n ń sọ fọ́nábì sọ́ọ́lì ìpèrè ànábì sọ́ọ́lì ká tó lè gbà pánábì ọlọ́niọ́ ó gbúdọ̀ sọ fọ́lọ́hún kó ní kí ràkúnmí jáde láti inú àpáta ìgbà yẹn látò gbà ọgbọ́ bí ò bá ti rí bẹ́ẹ̀ òyìṣà ànábì ọlọ́run lọ́dọ̀ tiwa jàmá kí ni bá ṣe pọ̀ ràkúnmí àtàpáta ànábì sọ́ọ́lì ó bẹ̀ lọ́hún onírẹ̀ ọlọ́run ọba mi tí wọ́n ń fẹ́ nì ìwọ ọlọ́run jẹ́ kí ràkúnmí jáde láti inú àpáta ọlọ́run ọba ní tí wọ́n béèrè ń á ṣe àmọ́ tí ràkúnmí bá jáde májẹ̀mú ó tẹ̀lé tọ́lọ́run sì ti mọ̀ wípé májẹ̀mú tí ó tẹ̀lé wọn ò ní lè ṣe nínú májẹ̀mú alákọ̀ọ́kọ́ ó náà ní wípé ràkúnmí yẹn wọn ò gbúdọ̀ fi sùtá ṣe wọn ò gbúdọ̀ ṣe é lọ́sẹ́ bẹ́ẹ̀ sì ni ràkúnmí náà nínú májẹ̀mú kejì omi tí ń bẹ nínú ìlú wọn níjọ́ tí ràkúnmí bá ti mú mi wọn ò gbúdọ̀ mú mi náà níjọ́ tí bá ti mú mi ràkúnmí ò ní mú mi ọlọ́run wá gbá àwọn májẹ̀mú yẹn kalẹ̀ wọn ló ta wọn lọ́rùn ànẹ́bì sọ́ọ́lì ó wá lọ́hún ọlọ́run ó jáde ni wọ́n béèrè ràkúnmí bá jáde láti inú àpáta faqala lahum rasulullahi naqatallahi wa suqyaha. faqala lahum rasulullahi naqatallahi wa suqyaha. fakadhabuhu fa'aqaruha. فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها ولا يخاف عقباها àwọn ìjọ ànábì àwọn náà béèrè lọ́wọ́ ànábì wọn wípé àwọn ń fẹsẹ̀ yanu àwọn ń wá mírèkù ọlọ́run bá wá ń sọ fún wọn wípé ràkúnmí yóò jáde látinú àpáta tí ràkúnmí bá wá jáde tán látinú àpáta májẹ̀mú yóò wá tẹ̀lé. nínú àwọn májẹ̀mú tó tẹ̀lé náà ni pé faqala lahum rasulullah. faqala lahum rasulullahi naqatallahi wa suqyaha. ọlọ́wọ́n bá rí ràkúnmí tó jáde yìí náà kọ̀ abo ràkúnmí ló ń jẹ́ náà kọ̀ ọlọ́wọ́n bá ní èyí tó jáde yìí abo ràkúnmí ọlọ́wọ́n bá ní ẹ gbúdọ̀ fi jàǹbá ṣe ẹ gbúdọ̀ ṣe ní sùtá. wásùkò yá ẹjọ́ máa mú mi rẹ̀ ní jẹ́ẹ́jẹ́ nírọ̀wọ́ ìrọsẹ̀ ẹ má hànà rẹ̀ níbi mímú mi. wọ́n pe anabi sọ́ọ́lẹ̀ wọ́n pe nírọ́ fàkàdàbò wọ́n nírọ́ ló ń pa ìrẹ́ sọ́ọ́lẹ̀ sàdédé ni wọ́n sì mú rànkúmí náà wọ́n bá gún un ẹni tó gun pa ẹni tó jó lórí ibú jù nínú wọn ọ̀rọ̀ bá fi ní ti ń bá àṣà àṣekọ́ á. ìdí ń bá àṣà àṣekọ́ á. ṣàdédé lẹni tó jó lórí ibú jù lọ nínú wọn ló dìde wùyà ó ní bó láṣẹ mọ ẹbẹ nínú ìlú tó yẹ pé jọ kan ní ràkúnmí ó mú mi táwọn ò ní mú mi níjọ náà ẹranko lásán ó bá pa ràkúnmí ó gun pa ní kété tó gún ràkúnmí náà pa á. فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ọlọ́run ọba bínú sí wọn látara pé wọ́n parakúnmí ọlọ́run ọba ṣe gbogbo wọn bọ́sẹ̀ ṣe é sojú ọlọ́run ọba fi gbogbo wọn lẹ́bùrú lẹ̀ téèyàn bá padà dé lu àwọn mọ̀lẹ́ka kì í yẹ́bọlẹ̀ wọ́n sì dojú gbogbo wọn délẹ̀ bẹ́ẹ̀ ọba délu yẹn èèyàn onírẹ́ nìyẹn kan bẹ̀ mọ́ ọlọ́run ọba pa wọ́n rẹ́ nítorí pé wọ́n béèrè àmì látọ̀dọ̀ ọlọ́run wọ́n béèrè iṣẹ́ ìyanu wọn ò sì ṣe tán láti lè tẹ̀lé iṣẹ́ ìyanu náà májẹ̀mú tó ń bẹ lábẹ́ wọn ò lè tẹ̀lé ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí bá ń béèrè iṣẹ́ ìyanu ìyá máa tẹ̀lé ni yàtọ̀ síṣẹ́ ìyanu èyí tọ́lọ́run ọba tó bá mọ̀ ọ́n mọ̀ fáwọn ànábìẹ̀ wípé mo fẹ́ ràn ọ sí Fíráùn iṣẹ́ ìyanu tó fi bá sọ̀rọ̀ rèé mo fẹ́ rán ọ sẹ́ni báyìí iṣẹ́ ìyanu tí mo fún ọ rèé ìyẹn ọ̀tọ̀ ṣùgbọ́n gbogbo iṣẹ́ ìyanu tó bá yẹ pé wọ́n ń béèrè fún táwọn èèyàn bá béèrè fún ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìyà ní máa kàn yẹn ọlọ́run ọba fi sọ pé wa aksamu billahi jahda aymanihim. wa aksamu billahi jahda aymanihim. لئن جاءتهم آية ليؤمنن بها قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون ọlọ́run ọba ní wọ́n ń búra wà á kó àwọn ọ̀sẹ́bọ wọ́n ń búra bìlá wọ́n ń fi ọlọ́run ọba tó dá wọn wọ́n fi ń búra jahada aymanihim ní ìbúra èyí tó le taratara ni wọ́n fi ń búra fanabi ọlọ́run. lẹ́yìn jẹ́ àtúm ayatul la yu'minun nàbíyà. ẹni tí wọ́n ń búra lé lérí òun náà ni wípé tíra ànẹ́bì bá lè mú àmì kan wá tíṣẹ́ ìyanu kan bá lè ṣẹlẹ̀ látọ̀dọ̀ rẹ láì mínú ha àwọn gba iṣẹ́ ìyanu náà gbọ́ látara rẹ̀ á sì gbà ọ́ lánàbì ọlọ́run wọ́n búra bẹ́ẹ̀. Qul innamal ayatu inda Allah. ọlọ́run nira ànẹ́bì sọ fún wọn kíṣẹ́ ìyanu ó wáyé kò sí lọ́wọ́ àwọn ànẹ́bì ọlọ́run. innamal ayatu indallahi dájúdájú gbogbo ohun tí ń jẹ́sẹ̀ ìyanu pátá àtọ̀dọ̀ ọlọ́run ọba ní ti wá ọba ló níṣẹ́ ìyanu lọ́dọ̀ kò sí nínú agbára èkéyìí nínú ànábì ọlọ́run. wa ma yushirukum annaha idha ja'at la yu'minun. ọlọ́run ọba ni tí wọ́n bá tiẹ̀ búra kí ni nǹkan tó fi dá yín lójú wípé ìbúra yẹn ìbúra tó tó jẹ́ ìbúra ó tọ́ ni wà má yú ṣírò kó ayé wà má yú alímọ̀kùn wà má yú dìríkùn kí ló fi mà yín wípé tíṣẹ́ ìyanu yẹn bá padà wá ṣẹlẹ̀ láàyò òmìnú wọn ò ní gbàgbọ́ ọlọ́run tó dá wọn ó mọ̀ wọ́n nítorí pọ́pọ̀lọpọ̀ èyí tó ti ṣẹlẹ̀ nínú ìtàn táwọn èèyàn ń béèrè nípasẹ̀ ìyanu tíṣẹ́ ìyanu bá ṣẹlẹ̀ tán wọ́n padà wá ń sá ìgbàgbọ́ lórí iṣẹ́ ìyanu ni wànàkọ́ lébọ̀ faidatahum wa absarahum kama lam yu'minu bihi awwal marrah wa nadharuhum fi tughyanihim ya'mahun. ọlọ́run ọba ní rẹ̀ ànábì fi wọ́n lẹ̀ tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. ونقلب أفئدتهم وأبصارهم ونقلب أفئدتهم وأبصارهم torí tó bá di dọ́gbọ́n dá alkiyama àwọn ọlọ́run ọba á dojú wọn wànùkọ́lìbù àfòyídàtà òun làákàyè wọn èyí tí wọ́n fi ń takò tọ́lọ́hún ọpọlọ wọn èyí tí wọ́n fi ń lòdì sí tọ́lọ́hún. wànùkọ́lìbù àfòyídàtà òun igbá ẹ̀yà wọn èyí tí wọ́n fi ń kọ̀tọ̀ lọ́hún. bákan náà ojú wọn báyìí á dojú wọn kọ iná jahannam wànúkọ́lì bígbà tí ẹran bá ń jiná tá a wá ń yí padà tẹ́gbẹ́ kan ti fẹ́ jóná tán ta tún ń yí padà ọlọ́ni bá sì máa yí wọn rèé nínú náà wànúkọ́lẹ́bọ̀ afọ́yédátà ọ̀hún ọlọ́wọ́n bá ní bá ṣe mọ pa wọ́n dànù nínú iná tó bá dìjọ gbendal kìyàmá. ọlọ́run nítorí pé lákọ̀ọ́kọ́ ọjọ́ tí wọ́n ń bẹ láyé wọ́n ti ṣàìgbàgbọ́ sáṣẹ tọlọ́hún wọ́n ṣàìgbàgbọ́ sófin tọlọ́hún bí tọlọ́hún ó padà wàá kángun sí nìyẹn. ونذرهم في طغيانهم يعمهون ونذرهم في طغيانهم يعمهون ونذرهم ọlọ́run ọba ní ẹ fi wọ́n lẹ̀ ẹ pa wọ́n tì láyé níbi tòkòyánìhìm ayé ìsìyánìhìm níbi ìmọ̀ takótọ́ lọ́hún níbi ìmọ̀ lòdì sásẹ̀ tọ́ lọ́hún èyí tó ń bẹ nínú ṣèṣì kó wa wọn ọlọ́wọ́n bá ní ẹ wọ́n lẹ̀. ọlọ́wọ́n ní ẹ kí wọ́n máa mọ̀mọ́ ara láyé ń bì kí wọ́n máa ṣe tó wù wọ́n kí wọ́n máa ṣe tí wọ́n fẹ́ kí wọ́n máa lòdì síta ọlọ́run ní gbangba ọlọ́wọ́n bá ní ẹ wọ́n lẹ̀ ibi tọ́rọ̀ padà wàá kángun sí tó bá rí dọ́gbẹ́ndàlì kìámà láti sọ ọ́. وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون ọlọ́run ọba tó dá wa ó mọ àwọn kèfèrí púpọ̀ ọlọ́run ọba ni wàlọ́ ànànà nàzàlínà ilé ìmọ̀lẹ́mọ̀lẹ́ àìkà. wàlọ́ ànànà nàzàlínà ilé ìmọ̀lẹ́mọ̀lẹ́ àìkà. ọlọ́run ọba ni kódà káwọn ọlọ́run kárán ànábì ọlọ́run ọba sí wọn kárán mọ̀lẹ́kà bá a ṣe rán ànábì ká tún wá gbé mọ̀lẹ́kà kan dìde kó wá máa tẹ̀lé ànábì ọlọ́run lẹ́yìn kí mọ̀lẹ́kà yẹn wá máa jẹ́rìí wípé ẹ ànábì ọlọ́run òótọ́ ní ń sọ kì í ṣe rọ́ ní ń iṣẹ́ ló ń jẹ́ ọlọ́run ọba ní ta bá ṣe bẹ́ẹ̀ ta bá gbódì di mọ̀lẹ́kà tá tún sọ ọ́ kalẹ̀ àwọn òkú tó ti kú nínú ilẹ̀ dìde wípé ẹ lọ mọ jẹ́rìí ṣiṣẹ́ táwọn ànábì ọlọ́run jẹ́ tánàbí ọlọ́run bá ti sọ̀rọ̀ kan tó kú kan tó dìde nù sàárè pé òótọ́ ló wí ànábì ọlọ́run tó sọ̀rọ̀ òkú tó ti kú tó dìde pé ẹgbà ọ̀rọ̀ rẹ̀ gbọ́ ní bàbá ṣe bẹ́ẹ̀ náà wọn ò kúkú ní gbàtọ́ ọlọ́run ọba. àṣàrìnà àlehìm kò lẹ́ṣẹ̀ kò bọ́lá. ọlọ́run ọba ní kódà ká kó gbogbo nǹkan ọ̀rọ̀ lé ayé fún wọn kúbùlà àfùwájá ní púpọ̀ kúbùlá níbi bìmánà àfọwáján òrè ayé àṣẹ fún wọn òbítíbitì rẹ̀ àdìpèlé àdìpèlé àṣẹ fún wọn lérí wípé kán lè gbọ́ ọlọ́run ọba gbọ́ lórí kán lè tẹ̀lé ntànàbí ọlọ́run ọba ń sọ fún wọn. mákànú lè yóò mìíràn ilá àyàṣà àlọ́. ọlọ́run ọba ní wọn ò kúkú nítorí ẹ̀ wọn ò ní ti torí rẹ̀ gba tọ́lọ́hun ọba gbọ́ àyàfi tọ́lọ́hun ọba bá ní wọ́n lò lókù illa yasha Allah àfi tọ́lọ́hun ọba bá fẹ́ bẹ́ẹ̀ kí wọ́n ṣe tọ́lọ́hun bó bá wọ ọlọ́hun ọba bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n ń béèrè fún bá a bá ṣe gbogbo ẹ̀ fún wọn pátá wọn ò ní ti torí rẹ̀ ṣe tọ́lọ́hun illa yasha Allah àfi tọ́lọ́hun ọba bá fẹ́ bẹ́ẹ̀ akisarahum yajhalun. lásìkò anabiwa muhammad sallallahu alayhi wa sallam àwọn kèfèrí wọ́n lọ bá anabi sallallahu alayhi wa sallam wọ́n ní rẹ̀ anabi ọlọ́run ìbá ṣe pé anabi ọlọ́run ọba ló ṣe sọ fọ́lọ́run kó ṣe wípé ọjà tiwọn ó máa ná kó yàtọ̀ sí tiwa. kó ṣe wípé bó bá ń rìn káwọn mọ̀lẹ́kà kí wọ́n máa tẹ̀lé ọ lẹ́yìn yóò ṣe wípé pẹpẹ ọ̀rọ̀ tó wọ́n ti máa náwó kò gbọdọ̀ jẹ́ tiwa nàbì ni wàkọ́lù mali hadha rasul. wàkọ́lù mali hadha rasul. wọ́n nírú ànábì wo òjíṣẹ́ ọlọ́run ọba wo ni tìrẹ ànábì. irú ànábì wo ni tiẹ̀ àtúngbọ́ pé ọ̀ wàyàmùṣe kódà tún kẹ́fìn pé òtún máa ń wá sójà wá ra nǹkan lọ́jà. lọ́wọ́lá unzila ilayhi malak wayakuna ma'ahu nadhira. ìbádà púpọ̀ bọ́lọ́wọ́n ọba tó bá lè gbé mọ̀lẹ́kà kan dìde tí ó máa tẹ̀lé ọ kiri nígbà náà látó gbà pé òjíṣẹ́ ọlọ́wọ́n ọba nìrẹ́ ànábì ṣe ẹ̀wọ̀n tí wọ́n gbé síwájú. Si ìdí nìyẹn tó fi jẹ́ pé lẹ́ni àwọn ènìyàn ò ṣetán láti gba òótọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ ẹni tí ń sọ òótọ́ ọ̀rọ̀ wọ́n kọ́kọ́ wo bí ó ṣe rí àlámọ̀rí ayé kójọ sí wọ́n kọ́kọ́ wo bí dúkìá rẹ̀ ṣe pọ̀ tó kí wọ́n tó gba tí ń sọ lẹ́nu eléyìí ìṣesí àwọn kòkòrò eléyìí ìṣesí àwọn ọ̀sẹ̀ bọ ni. ربنا ولو أننا نزلنا إليهم الملائكة ọlọ́run ọba ní táwọn ọlọ́run bá a bá sọ màláìkà kalẹ̀ kó mọ tẹ̀lé ànẹ́bì a kódà káwọn òkú ń bẹ nínú ilẹ̀ káwọn náà tún jáde kí wọ́n mọ jẹ́rìí sí ní táwọn ànábì ọlọ́run sọ. wa hasharna alayhim kulla shay'in qubula. kódà kó ṣe wípé gbogbo nǹkan pátá nínú ọ̀rọ̀ ọ̀lẹ́ ayé a kó gbogbo ẹ̀jọ́ fún wọn kẹba lè gbà wọ́n gbọ́ a gbogbo ẹ̀ tì wọ́n ọlọ́run ọba ní ẹ̀ nítorí rẹ̀ gbọ́ ọlọ́run ọba gbọ́. máa àfi tí ọlọ́run ọba bá ní yín lò nìkan lẹ́ẹ̀fi gbọ́ ọlọ́run ọba gbọ́ lóbi jẹ́ pé kéèyàn máa béèrè iṣẹ́ ìyanu kò júwe pẹ́niyẹn nìkan ṣe mùsùlùmí kò bùkátà kó dìgbà tó ń bá tó ríṣẹ́ ìyanu kóhun tó gbọ́ lọ́n gbọ́ kò bùkátà tó ń bá tó ríṣẹ́ ìyanu kóhun tó tẹ̀ láṣẹ ọlọ́run. wọ́lá alọ́ọ̀ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́rí wọ̀nyí yẹ̀jọ̀hálùún àìmọ̀kan ó ń bẹ pẹ̀lú wọn wọn ò dá ọlọ́run ọba mọ̀ wọ́n ṣàìmọ̀kan púpọ̀ ni wọ́n fi ń béèrè fúnṣẹ́ ìyanu ọ̀pọ̀lọpọ̀ ọgbà tíṣẹ́ ìyanu bá ti ń ṣẹlẹ̀ ìyà ni máa tẹ̀lé tó bá ti jẹ́ páwọn èèyàn ni wọ́n béèrè fún bẹ́ẹ̀ la fi ṣe lálàyé fún wa wípé yàtọ̀ ń bẹ láàrin àlùmọ́rọ́jísà ìyàtọ̀ ń bẹ láàrin alikarama àti alimujiza àti asihir èyí wọn bá máa ń ní kó ṣẹlẹ̀ látọwọ́ ànábì ọlọ́run ìyẹn ni alimujiza náà ní mujiza ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ṣùgbọ́n ọwọ́ min awliya illah látọ̀dọ̀ àwọn àyú ọlọ́run ọlọ́run àmọ́ ní kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀kan níjọ́ kan ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn mujizat ànábì ń nílẹ̀ òkú ní desert wọ́n rìnrìn àjò lọ. arákùnrin lárúbáwá oko kan ó wá pa ó mú ìgalà ó mú tàkúté rẹ̀ mú ó wá so ìgalà ń ó so mọ́lẹ̀ ìgbà tó wá so mọ́lẹ̀ inú rẹ̀ wá dùn pé tọ̀ òun ò ní ìdí kó wọn kankan èyí tó ń ti rí bí wọ́n fẹ̀yìn lélẹ̀ kó wọn sùn bóun bá wá jí kó wọn máa anabi bá ń kọjá anabi wa ń gbọ́ ya Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run anabi wọ̀ tún wò sí gbàtà anabi ò súnmọ́ anabi rí pé gàlà ló ń sọ bẹ́ẹ̀ anabi wa ń ní kí ló gbé ọ débì ó ní báyìí báyìí lọ̀rọ̀ ọ̀hún ṣe rí ọlọ́dẹ tó sùn yìí òun ló mú òun àmọ́ òun ṣẹ̀ṣẹ̀ bímọ ni n tí òun kàn fẹ́ jẹ lòun sáré wá àwọn ọmọ òun ti ń sunkún báwọn ẹ̀kọ́ òun fún wọn lọ́mú kánàbí o tú òun sílẹ̀ òun ṣèlérí pé tóun bá ti lọ fún wọn lọ́mú òun padà wá anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni sẹ́yìn wá ṣeéṣe anabi lẹ́ni tó sọ ọmọ bí òun náà lánìyàn lórí ẹ̀ nígbà bá tú ọlẹ̀ tó bá lọ òun ní padà wá mọ́ ó lóun búra pẹ̀lú ọlọ́run ọba tó rán oníṣẹ́ òun padà wá anábì túlẹ̀ ó lọ nígbà tó pẹ́ ìgalà yìí bá padà dé nígbà tó padà dé ọba ní òjíṣẹ́ ọlọ́run ọrùn òun lè ọrùn ó tún gbọ́rùn wá wa sallam àwọn mùjísà arákùnrin yẹn àsìkò wá ń bóyá tají tó wọ̀ kan ta ni à ń tu ẹran òun torí pa anabi sallallahu alayhi wa sallam ah ọ̀nà ya Rasulullah ẹ̀rọ òjíṣẹ́ ọlọ́run mo bu ọ anabi ni mọ́bù méjì ń sọ bó ṣe dáná hàn bó ṣe rí ọ tó fẹ́ máa tu yẹn bóyá ò ní bùkátà sí ni rí anabi máa mú lọ anabi ni jẹ́ ń sọ bọ́rọ̀ ọlá ni ọmọ ah tánàbí ọlọ́run fi ń ah kìlò máa mú lọ anabi wa ó bùn mi ó ní mo bùn ọ anabi wa túlẹ̀ pé kọ́ máa lọ sallallahu alayhi wa sallam jama mùjísà ọ̀kan nìyí ṣùgbọ́n karama ń bẹ ọ̀kan nínú àwọn sọ̀hábà wọ́n pọ̀ lọ́kàn kún lásìkò Umar radiyallahu anhu wa arda Umar ó fi àwọn ọmọ ogun Islam ó fi wọ́n ránṣẹ́ sójú ogun. So umaru ń bẹ ní madina ó ń ṣe kútúbà lọ́wọ́ ìgbà tí wọ́n ń ṣe kútúbà lọ́wọ́ ọba bẹ̀rẹ̀ sí ní ń sọ̀rọ̀ tí ọjọ́ mọ́ ọ̀rọ̀ tí ń sọ umaru bá ní àwọn èèyàn ti ń gbọ́ kútúbà lọ́wọ́ umaru bá ní ya sáríya alijabal alijabal alijabal ah ìtumọ̀ ẹ̀ sáríya orí òkè orí òkè orí òkè àwọn èèyàn wòra wọn lójú pé ah kí ló dé torí pé ẹni tó ṣáájú àwọn ọmọ ogun yẹn sáríya lórúkọ rẹ̀ ń jẹ́ ìgbà tọ́rọ̀ wá délẹ̀ Umaru wá ní mo rí ibi tí wọ́n dúró sí àwọn ọ̀tá lè ká wọn mọ́bẹ̀ ni mo fi ń sọ wípé kọ́mọ lórí ò kọ́mọ lórí ò sáríyà ń gbà tán wá tójú ogun yẹn dé ní nǹkan bí oṣù bíi méjì lẹ́yìn ìgbà náà ó lóun ń gbọ́ báyìí òun gbọ́ ohun Umar tóun gbọ́ pé sáríyà aljabala aljabala èyí tó ṣẹlẹ̀ sí umaru yẹn a nípò ní mọ́jísà kàrọ́mà òun lápè torí pé umaru kì í sànábì ọlọ́run kàràmà ni sàábé kan níjọ́ kan wọ́n ń bẹ lórí ìrìn àjò pẹ̀lú anábì sallallahu alayhi wa sallam òun wá pẹ́ lẹ́yìn ó pẹ́ ìgbà tí wọ́n ń yọ sí àti sápadà dìṣòro ó wá ní ìwọ kìnìún yìí ọ̀kan náà àwọn sàábé ń sọ ọlọ́run ọba ni mo jẹ́ o gbúdọ̀ ṣe mínísùtà o gbúdọ̀ jẹ́ atọ́kùn mi ni síbi tí mo ń lọ bí kìnìún yẹn ṣe ń bú sí ó ní rárá o gbúdọ̀ ṣe mínísùtà sàábé ni mí kìnìún yẹn bá pẹ́yìn dà ń bá wájú sàábé yìí bá ń tẹ̀lé kìnìún yẹn ń lọ sàábé yẹn ń tẹ̀lé ìgbà tó wá dé ọ̀gán orí òkè kan kìnnì yẹn wá dúró bẹ́ẹ̀ ó wá ń bú bí ṣe wá ń bú sàbẹ̀ yẹn wá súnmọ́ bẹ́ẹ̀ ìgbà tí ó wò ọ̀kan ó rà nẹ́bí àti àwọn sàbẹ̀ tó kù yẹn sì a jẹ́ pé kìnnì yẹn fẹ́ mú débi tí anabi sallallahu asalamu wa wà ìgbà anabi ó wa sọ tó anabi karama ni sallallahu alayhi wa sallam. bọ́lá wọn bá ṣe ń ṣe fáwọn tó ṣáájú ó ń ṣe dì sìn fún gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ lọ́hún èyí tó bá wáyé bẹ́ẹ̀ kàràmà ni wọ́n ń pè yẹn kì í ṣe mùjísà ọlọ́wọ́n bá máa ṣe bẹ́ẹ̀yàn bá bọ́lá wọn bá dúró ìpele ẹlẹ́ẹ̀kẹta òun ni asehir idán irú ẹ̀ ló ṣẹlẹ̀ láyé anabi musa aleyhisalatu wasalam ìgbà tí musa ju ọ̀pá lẹ̀ tọ́pọ̀ àbúnsá dejò fìràánù wà ní ah, ah, àṣẹ òtí lọ kọ́ idán báyìí ọ̀dà ẹ̀yin òpìdán mi ẹ̀yin náà ju ti yín lẹ̀ wọ́n bá ju ti wọ́n lẹ̀ tí wọ́n náà bá dejò ti Musa mùjísà òun ni ti Musa àwọn òpìdán fìràánù idán ni ti wọ́n ṣùgbọ́n ta fẹ́ fààyàn ń bẹ ó náà ni pé idán náà ó dejò náà tọ́lọ́hún ni ti Musa ó dejò tí wọ́n náà dejò ṣùgbọ́n tí wọ́n kìí ṣe mọ́rọ́jísà kìí ṣe kàràmà sáhírù ní tí wọ́n idán ni gbàtọ́ náà wọ́n bọ́ ròyìn rẹ̀ ọlọ́wọ́n bá ní yukhayyalu ka anna hayyatun tas'a ọlọ́run ní ìrújú ni tí wọ́n ìṣújú ni e-, ọ̀pá okùn tí wọ́n sọ ọ́ lẹ̀ náà ní bẹ́ńlẹ̀ ọba jù ú sílẹ̀ lọ́ba dẹjọ́ náà. nígbà tí anabi musa aleyhisalatu wasalam tó ju ọ̀pá tó jù ú sílẹ̀ musa fi yé firaun bánabi ọlọ́wọ́ bá ní nínú àmì tó fi gbà pánábí ọlọ́wọ́ bá ní mò ó ṣe in tí mo jù ú lẹ̀ yìí orí bó ṣe déjò fúránù bá bú sẹ́rìn kí ló ṣe tọ́jọ́ lójú ọyẹ́yìn òkú náà mi ọyẹ́ ẹ̀mọ dára gbogbo náà bá bẹ̀rẹ̀ sí ní jù sílẹ̀ wọ́n ń ju ọ̀pá tiwọn sílẹ̀ wọ́n ju okùn wọn sílẹ̀ gbogbo ẹ̀ náà bá déjò ẹ̀rú bá ba Musa Musa ní à ń tá mú lọ́wọ́ tá fi ń gbọ́ra alánàbí ọ̀lọ́ náà làwọn náà tún ṣe yìí ẹ̀rú bá ànábì Musa ọfẹ sá ọlọ́ọ̀ni ahàn ah, dúró ala ń tàlà àlà ẹ̀hẹ́n. sànọ́rí ìlú àṣẹ lọ síbi tá à ń sọ̀rọ̀ lé lórí ó wá ju ọ̀pá yẹn ìgbà tó ju sílẹ̀ àwọn náà ju tiwọn sílẹ̀ ọba àdèjọ ọlọ́run wá fẹ́ fi yé Musa wípé ìwọ Musa fọkàn balẹ̀ afẹ́ fi yé wọn wípé tiẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá tí wọ́n tí wọ́n ń ṣe idán ni àtọ̀dọ̀ ṣetán ni tọ́lọ́run ọba lọ innaka antala àlá ìrẹ Musa ìwọ ló borí tiwọn tiẹ̀ ní ó wọn báyìí ni ejò ti Musa ó bẹ̀rẹ̀ sí ní ń gbé ejò tiwọn ó bá mẹ́ ó bá mẹ́ lẹ́gbà náà lẹ́rú tó bá Fìràhùn ìgbà náà ni Fìràhùn tó mọ̀ wípé idán ni tàwọn ti Musa mùjíza ni láàfi sọ fún wa wípé ìyàtọ̀ ń bẹ láàrin almujiza àti alkaroma àti asihir gbogbo ẹ̀ náà ló ní hakíkọ̀ a máa ṣẹlẹ̀ bẹ́yàn bá ní ẹnìkan bẹ lọ kí nǹkan ó rí báyìí ó rí bẹ́ẹ̀ onídán náà sọ náà lè ṣe bẹ́ẹ̀ òun ó sì lo idán yóò rí bẹ́ẹ̀ láti lè jẹ́ kí gbàgbọ́ wa kó bàjẹ́ nínú ọlọ́run ṣùgbọ́n gbogbo bó ti wulẹ̀ kí dán kó tóbi tó ọlọ́run ọba ní la yuflihu sáhìr ọlọ́run wa la yuflihu sáhìr haythu ata gbogbo àwọn òpìdán wọn ò ní là wọn ò ní jèrè ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ kí ni ìdí tọrọ wọn fi rí bẹ́ẹ̀ torí pé wọn a máa kó ìrújú sẹ́mi àwọn ènìyàn wọn a máa ba ìgbàgbọ́ àwọn ènìyàn jẹ́ nígbà tó bá pọ́lọ́run ló lè ṣe nǹkan àwọn náà ní àwọn náà lè ṣe àwọn náà bá ṣe nǹkan kan wọ́n bá lo ìṣújú èyí ó bá rò pórí bẹ́ẹ̀ ìgbàgbọ́ bá bàjẹ́ ìdí nìyẹn tọ́lọ̀ wọn bá fi yé wa nínú alukur'an pípa àwọn tí wọ́n ń béèrè mùjíza látọwọ́ anabi ọlọ́run ọba anabi wa muhammad mùjíza yẹn tó bá ṣẹlẹ̀ tíṣẹ̀ ìyanu bá ti ṣẹlẹ̀ ìyà ló máa ń tẹ̀lé kò sí tí wọn béèrè lọ́wọ́ anabi ọlọ́ntán anabi musa wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ anabi Isa wọ́n béèrè anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n béèrè mùjísà láàbí sàlàyé pé mùjísà àwọn anabi ọlọ́run ọ̀nà méjì ló pín sí ìgbà mi ń bẹ kì í ṣe pẹ́ nìkan ni ó béèrè àwọn anabi ọlọ́run ó ṣe nǹkan yẹn ọlọ́run bó fi pọ́n wọn lé mùjísà tán àti nígbà táwọn sàábé kò sómi anabi wa ní bóòlù àti fẹ́ ṣe báyìí wọ́n ní wọn bomi díẹ̀ tó wà náà ni kò tó yẹn mú bèlè táyé kó wọ́n fi sàlùwàlá àwọn sàbí sì pọ̀ níjọ́ náà wọ́n bẹ̀rẹ̀ lórí àjò ànábì bá kọ́wọ́ bọnu omi náà gbàtà ànábì kọ́wọ́ bọnu omi ànábì wá ṣe báyìí ànábì náà yá ẹ̀ máa sàlùwàlá níbi àyè kọ̀ọ̀kan omi sì ń jáde ńbẹ̀ àwa ò kàn mọ́ bàbára ká máa fi iṣẹ́ ìyanu pèpè ẹ̀sìn wa ni bàbá ń bá iṣẹ́ ìyanu ń bẹ lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì sọwọ́ báyìí omi wá ń dà àwọn èèyàn ṣe anábì ní sótó alátùmọ̀ anábì ní ẹ máa mú sí nígbà táwọn èèyàn mú tó ẹni tó tún fẹ́ bù tó tún bù nígbà tó yá anábì ní sótó ó ti wá sọ àwọn náà anábì wá pa ọ́ pọ̀ sallallahu alaihi wasallam mọ̀jísà nìyẹn kì í ṣe ẹnìkan ló béèrè ẹ̀ ìyàwó lè tẹ̀lé bákan náà anábì wa muhammad sallallahu alaihi wasallam nínú ojú ogun kan wọ́n kí ọkọ̀ bọ́ ẹnìkan lójú ojú rẹ̀ sì yọ ojú ń yọ iṣan nìkan ló wá gbójú ń dúró báyìí wọ́n bá sáré jẹ́nàjà wọ́n bá dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni ẹ lọ pé wá anabi wá fi ọwọ́ gbé ojú ó sì tún fi sí padà anabi wá fọwọ́ anabi yọ ọwọ́ kúrò mbẹ́ ojú yẹn dúró bẹ́ẹ̀ nínú hadith yẹn wọ́n lójú yẹn wá ṣe rẹ́gí dáadáa ju ti tẹ́lẹ̀ gan lọ jama anabi ò sì mú nǹkan sí abẹ kankan kò ní ẹyẹ lọ mú kíní kan wá káfí rán ojú yẹn anabi anabi fọwọ́ sí báyìí ó sì dọwọ́ ó sì gbọ́wọ́ kó ń bẹ̀ ojú yẹn sì tún mọ́lẹ̀ ó tún rí náà gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a bá ní ká kẹnu bọ mọ̀jísà anabi odidi tíra ń bẹ lérí ẹ̀ àwọn mọ̀jísà tó tọwọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó tọwọ́ rẹ̀ wáyé ṣùgbọ́n ànábì fínúfíndọ̀ sí ni sọ wùwà táwọn èèyàn bá ti dúró dùn ọgbẹ́ tó bá pa ànábì ọlọ ni ọ sọ pé tí nǹkan báyìí ó ṣẹlẹ̀ ìyá ni máa ń tẹ̀lé ìyẹn lọ́wọ́n bá kì í fẹ́ ká lọ máa dán àwọn ànábì ọlọ pé tó bá ti pa ànábì ọlọ ni ọ sọ pé tí nǹkan báyìí ó ṣẹlẹ̀ àbí kéèyàn máa sọ wípé tó bá ṣe wípé ẹni ọlọ́run ọba ni ọ òun sọ pé kíyà jẹ wá bó bá sọ bẹ́ẹ̀ yẹn ó sì jẹ yín bó wà táwọn èèyàn bá ti ń béèrè páwọn ń fẹsẹ̀ yanu ọ̀pọ̀lọpọ̀ gba wọn èyí gba nǹkan yẹn gbọ́ ìyà ní sábà máa tẹ̀lé gẹ́gẹ́ bí àwọn ìran sọ́ọ̀lẹ̀ àwọn ìran thamud wọn ni kànábì sọ́ọ̀lẹ̀ kó múra nkúmi jáde nínú nínú àpáta àwọn àmọ́ abira wa léèrè kí ni ìbáṣepọ̀ tó ń bẹ láàrin àpáta àti ràkúnmí tí ìbá ìkà ẹ̀mí àìgbàgbọ́ anábì sọ́ọ́lì sì bẹ́ẹ̀ lọ pèrè ọlọ́run tí wọ́n ń fẹ́ nìyẹn wọ́n fẹ́ ràkúnmí kó jáde nínú àpáta ọlọ́run tó bá pè ní tí wọ́n ń fẹ́ nìyẹn yóò jáde ṣùgbọ́n májẹ̀mú ó tẹ̀lé tí ràkúnmí bá ti jáde ràkúnmí yẹn níjọ́ tó bá ti mumi nínú ìlú ẹ̀yin ò ní mumi níjọ́ náà bẹ́ẹ̀ sì ni ràkúnmí yẹn ẹnìkan ò gbúdọ̀ fi sùtá ṣe é ẹ gbọ́dọ̀ filẹ̀ kó máa lọ ní kó máa jẹ kó máa mu ẹ gbọ́dọ̀ fi jàǹbá ṣe ṣùgbọ́n àwọn ìran sọ́ọ́lẹ̀ àdéhùn tán bọ́lọ́wọ́n bá ṣe wọ́n jàǹbá àdéhùn wọ́n para nkúnmí náà ọlọ́wọ́n bá sì bínú sí wọn ìdí ìyẹn tọ́lọ́wọ́n bá fi jẹ́ kó yé wa nínú àyà yìí péré ànábì ìwọ kọ́kọ́ ní tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ kódà bá a bá ṣe é fún wọn wọn ò nítorí ẹ̀gbọ́ lọ́wọ́n bá gbọ́ torí pé ẹni tí ó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ kì í ṣègbà tó bá tó ríṣẹ́ ẹ̀yánu ẹni tí mọ́lẹ̀ ẹ̀tọ́ lọ ń wà nínú ẹ̀mí ẹ̀ kò ó ṣègbà tó bá rí mérekù ní ó tó mọ̀ pọ́lọ̀ ló yẹ kóhun ó sìn ní ó tó mọ̀ pọ́lọ̀ ló yẹ kóhun ó bá dúró ọlọ́wọ́n bá fi wá ní wàhálà kẹ́ ẹ̀ ń nà á sára ọ̀hún yẹ jẹ́ hàn lóhùn. ولو أننا نزلنا إليهم الملائكة ولو أننا نزلنا ọ̀rọ̀ wọn bá ní gbogbo tí wọ́n ń béèrè níṣẹ́ ìyanu nínú rẹ̀ ni wípé rẹ̀ ànábì ọlọ́run afẹ́kímọ̀lẹ́ka ọlọ́run kan ó mọ̀ tẹ̀lé ọ kiri ká tó lè gbà gbọ́ ìbáṣepọ̀ ọlọ́run ọba lọ́run ọ̀hún ṣẹ́ ọ yẹ kó onímọ̀lẹ́ka kan lẹ́gbẹ̀ẹ́ tóun ò ní jéèyàn gbà yẹn làwọn tó gbà pé òjíṣẹ́ ọlọ́run ọba ló ṣe tó bá ti ń sọ̀rọ̀ tí ó mọ̀ tó ké bẹ́ẹ̀ ni kò parọ́ o ọlọ́run ló ràn o àbí ibi tó bá ti ń sọ̀rọ̀ káwọn òkú ó sì mọ jídìde nínú sàárè kí wọ́n máa ní ẹgbàgbọ́ o òótọ́ ní sọ ọlọ́run ọba ni wàláwọ́ anana nazalina ilayhimul malaika ọlọ́run ní kódà ní tí wọ́n ń béèrè fún yẹn tá a bá ṣe bá a bá sọ àwọn màláíkà kalẹ̀ kí wọ́n máa tẹ̀lé ọ lẹ́yìn kiri. wàkàlà àwọn kódà ká ní káwọn òkú dìde nínú sàárè wọn kí wọ́n máa jẹ́rìí sí tó ń sọ kí wọ́n máa bá wọn sọ̀rọ̀. kódà kó ṣe wípé gbogbo dáadáa ayé pátápátá ládìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ tá a bá ṣe é fún wọn. wọn ò ní gbogbo tí wọ́n béèrè yẹn tá a bá ṣe é wọn ò nítorí ẹ̀gbọ́n lọ́wọ́ bá gbọ́ ilá àfi tọ́lọ́wọ̀n ọba bá fẹ́ nìkan ló kù bọ́lọ́wọ̀n ọba bá ní wọ́n lò wọn ò ní ìdí kan béèrè sọ ẹ̀yánu àfi tọ́lọ́wọ̀n ọba bá fẹ́ ọlọ́ni rẹ̀ ànábì má dára rẹ̀ láàmú lérí tí wọ́n ń béèrè yẹn. ọlọ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń béèrè sẹ́yanu afọ́nú ni wọ́n. aláìmọ̀kan ni wọ́n àwọn ò tí wọ́n ń béèrè ló jẹ́ kí wọ́n máa sọ bẹ́ẹ̀. wa kadhalika ja'alna ìwọ nìkan kọ́ ni wọ́n ṣe ẹ̀ fún ìwọ nìkan kọ́ àwọn ànábì tí wọ́n ti ṣáájú gbogbo tí wọ́n gbé síwájú wọn náà nu ọlọ́run wa gẹ́gẹ́ bẹ́ẹ̀. ọlọ́ni báyìí làwọn ọlọ́run ọba fi jẹ́ kó mọ bẹ́bẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti ń jà nẹ́bí ọlọ́run àwọn ọlọ́run ọba àmọ́mọ́ sọ pé kí wọ́n mọ lọ́ta gbogbo ẹnikẹ́ni jà á líná níbẹ̀ yẹn ọlọ́run ọba ń jẹ́ kó yé wa wípé nínú ìrádàtù láì alkọ̀dàríyà tá a sọ ọlọ́run ọba kíjẹ́ pọ́lọ́run ọba fẹ́ ó nífẹ̀ẹ́ síbẹ̀ ṣùgbọ́n kò lè mọ̀ máa ṣẹlẹ̀ ja'alina àwọn ọlọ́run ọba la tó bẹ́ẹ̀. wa kadhalika ja'alna li kulli nabiyyin aduwwan shayatinal insi wal jinn. báwo ọlọ́run ọba ṣe ṣe nìyẹn li kulli nabiyyin gbogbo ẹni tí bá ti ń jà nábì ọlọ́run ọba á máa kádàrà àwọn ọ̀tá fún wọn àwọn tí wọ́n máa sọ pé kúbi tí wọ́n rìn àwọn tí wọn ò ní fẹ́ jẹ́wọ́ rí ìdíjókòó a máa kádàrá rẹ̀ fún wọn nínú àwọn tí wọ́n bí wọn nínú àwọn ẹbí wọn nínú àwọn ìran wọn nínú àwọn ìjọ wọn yóò máa bẹ bẹ́ẹ̀ bọ́lá wọn bá ṣe sọ yìí fáwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ náà ni torí pé al-ulama warathatul anbiya àwọn àfáà àwọn ni wọ́n jogun àwọn ànábì ọlọ́run ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ a máa ṣe bẹ́ẹ̀ náà fáwọn àfáà yóò lọ́ta níbi tá a ti bí lọ́dọ̀ àwọn tí wọ́n bí lọ́dọ̀ àwọn tí wọ́n rọ kiri káyẹ̀ kì í wá sáwọn ẹnìkan gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ́n wá ṣe dáadáa fún anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ní likulli di ni'matin mahsud ẹ́n kullu di ni'matin mahsud gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bá ti ṣe ìdẹ̀ra kan fún yóò lò ní kéta wọ́n mọ kéta rẹ̀ wọ́n mọ pẹ̀gàn rẹ̀ gbogbo ẹnikẹ́ni tọ́lọ́n bá ṣe dẹ̀ra kan fún àbí míì èyí tó wá ga jù nínú dẹ̀ra oníjànàbí ọlọ́run òun ló tóbi jù nínú nírìmà nínú dẹ̀ra nínú oore tọ́lọ́n máa ń ṣe fẹ́rú gbogbo èyí tó kù ó ń tọ́ lẹ́yìn tọ́lọ́n bá ti wá sọ wípé ìjànàbí ọlọ́run ọba kò mórí bọ́ níbi kó mọ̀ lọ́ta kí wá la fẹ́ sọ nípa àwọn tá àìsàn nábì ọlọ́run téèyàn fi ń sọ pé ọlọ́run òun ò fẹ́ lọ́ta rárá kò lè rí bẹ́ẹ̀ ó mọ̀ ní kọ́lọ̀ ń ju ojú àwọn ọ̀tá rẹ̀ lọ ni ọlọ́wọ́n bá ní wa kadhalika ja'alna likulli nabiyyin aduwwan shayatina al-insi wal jinni. wa kadhalika ja'alna likulli nabiyyin aduwwan shayatina al-insi wal jinni yuhi ba'duhum ila ba'din zukhrufal qawli ghurra walau sha'a فذرهم وما يفترون الله وبارك وكذلك جعلنا لكل نبي عدوا báyìí làwọn ọlọ́run ọba ṣe kádàrà kó mọ ẹbẹ fún gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ọ̀tá wọn mọ lọ́tà ẹ̀rí ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ànẹ́bí anabi ibrahim ó lọ́ta bàbá tó bí gan ọ̀tá rẹ̀ ní anabi nuh ó lọ́ta àwọn ènìyàn rẹ̀ ọ̀tá rẹ̀ ni wọ́n jẹ́ ìyàwó rẹ̀ ó jọ́ta ẹ̀ ó ń bẹnu àwọn ọmọ tó bí tí wọ́n jọ́ta ẹ̀ bó ṣe lọ nìyẹn anabi musa ó lọ́ta ọ̀tá rẹ̀ ní fúráhùn anabi Isa ọlọ́ta anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀tá tiẹ̀ náà pọ̀ gbogbo ẹni tó bá ti jà nábì ọlọ́run wa kadhalika ja'alna li kulli nabiyyin aduwwan shayatina al-insi wal jinn. wa kadhalika ja'alna li kulli nabiyyin aduwwan shayatina. ìdí nìyí tó fi jẹ́ pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì a yìí púpọ̀ ànábì sọ pé ọlọ́run ọba inni àwọn bika ń wáṣọ látọ̀dọ̀ ọ̀rẹ́ ọlọ́run mi mi níbi bí àdánwò àdánwò tí ṣẹlẹ̀ táwọn yóò mọ́ sọ pé ah, ó sì wá anabi ò ní ọlọ́wọ́ bá sọ mi ń bẹ́ẹ̀ ọlọ́wọ́ sẹ̀ sọ òwò ń bẹ́ẹ̀. wọ́n sún ìkọ̀dọ́ anabi ò ìrẹ́ sọ mi níbi àkọọ́lẹ̀ burú kò lé mi lérí ẹgbẹ́ ah, àkọọ́lẹ̀ ni tọ́jẹta burú wàdárìkì ṣàkọ́ anábì onírẹ̀ ọlọ́run ọba borí ibú bá ń lọ wájú ń bí bá ń bọ̀ lẹ́yìn mẹ́jọ bá mi wàṣàmẹ́ tẹ́tì làádá ìkẹrin tánàbí fi máa ń kẹ́yìn rẹ̀ nìyẹn kéré ọlọ́run sọ mi má jẹ́ kọ́ta ọ̀rẹ́ rìn wa ìyẹn túmọ̀ sí pé ànábì ọlọ́run wọ́n ní káánà yàtà awọ́dù min arba'in kò sádùá tánàbí fẹ́ ṣe tí ò ní sádùá wọn ó máa ń wá sọ lọ́dọ̀ ọlọ́run níbi nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn anábí a ní ọlọ́run ọba sọ́mi níbi gbáǹkọ́ gbì àdánwò ọlọ́run sọ́bò wọ wa níbẹ̀ ọlọ́run bórí ibú bá ń lọ wájú méje àbá bí bá ń bọ̀ lẹ́yìn méje ó bá wa anábí onírẹ̀ ọlọ́run àkọọ́lẹ̀ bú méje ó kò lé wa lérí ọlọ́run in tí ó ṣẹlẹ̀ sí wa tọ́tọ́ kò síbi rahmat gbé ara mọ̀rọ̀ yìí mìíràn ibòmí lèyìn kò sí níbi nọ́ọ̀sù hadithi látara àdíyelé bàbá bẹ́ẹ̀ ṣe bá náà ní ká ti ṣe ọlọ́run wá ọ̀tá rẹ lọ lọ gbé ọ̀rọ̀ rẹ lọ bá tó náà sọ pé ah, ó mọ̀ sí o bá ṣe pé àbáràn yìí lọ́wọ́ nígbà ọba kúrò ń bẹ̀ tán yóò dá ẹyẹ rẹ sílẹ̀ àwọn ìtumọ̀ tánàbí ń sọ nìyẹn láàfin ní kò sẹ́ni tó máa dúà àṣetò ànábì sallallahu alaihi wasallam eléyìí ń tọ́ka sí pọ́rọ̀ tọ́lọ́wọ́n bá sọ yìí ó jẹ́ kó yẹ wa pé àwọn ànábì ọlọ́run tó yẹ bá nìkan wá sáyé nítorí kán lè wá dóòlà wa níbi ìyà kán lè wá wa ká má ba wọn lọ́ta bó wa ni ṣe jẹ́ bó ni tiẹ̀ náà ṣe jẹ́ níbi mùsùlùmí wá wádìí ìrẹ̀dàkùn mo fẹ́ wádìí àwọn wo ni ò fẹ́ràn mi kò sí ìtọ́kàn pẹ̀lú yẹn ìwọ sá máa bẹ lọ́wọ́ ọba lórí àlámọ̀rí tiẹ̀ máa bẹ lọ́wọ́ lórí àlámọ̀rí tiẹ̀ àwọn àfa wọn ní tọ́lébùl elmi àfa Zarnuji tí wọ́n kọ taalimul mutaalim tọ̀ríkù taalim wọ́n ní ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ kó máa wá lọ́dọ̀ ọlọ́run níbi shamatatul aada ẹ̀rín ọ̀tá wípé ṣùgbọ́n èyí tó wá dọ́ran èèyàn pàtàkì jù fún òun náà ni kó máa lékún nínú ìmọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ kì í sọ pé ẹnìkan ń ṣe kéta òun ẹnìkan ń sọ̀tá òun kóun ó dojú kọ tí ń lọ farumlili ula wasidadi mi na elimi inahu manisdada ilma zada hasedoho gamma farumlili ula. وازدد من العلم إنه من ازدد علما زاد حاسبه كما من ازداد علما زاد حاسبه كما gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bá fún lájù lọ́kàn àbí míì àyè tọ́lọ́wọ́n bá fi ọ́ sí màmàdájú kó lọ́ta ṣùgbọ́n ìwọ mọ́ mọ́ wádìí pé ta lọ́ta mi bọ́lọ́wọ́n bá ṣe rán ọ ní kí wọ́n máa ṣe ìntọ́lọ́wọ́n bá wá fi pọ́n ọ léyìn ẹ gbìyànjú lérí ẹ̀ bí ó ṣe máa lékún afáàní ní ẹlẹ́mẹ̀ ẹ̀nàhó farum wáṣídájú mi ní ẹlẹ́mẹ̀ ẹ̀nàhó bọ́ bá ṣe pẹ́ yọkan ló ní tó lọ́ta máa gbìyànjú ń tiẹ̀ bí ó ṣe di méjì sọ̀rọ̀ tó bá ti di méjì tẹ́pọ̀ta mẹ́wàá ló ní tó bá ti di méjì yóò dógún ìwọ máa lékún bọ́ bá ṣe pé màá lọ́lọ́ ń fún ọ ìwọ sá mójú tóbi tó wà yẹn gbogbo tó sì máa lékún nínú ìmọ̀ yẹn ni o máa sáré lójoojúmọ́ tó bá yẹn pa jùlọ kan lọ́wọ́ bá fún ọ máa gbìyànjú bá jùlọ yẹn ó sì máa lọ òkè bó ṣe ọ̀ràn lọ́wọ́ bá ṣe fún ọ gbìyànjú bí ó ṣe máa lọ bó ṣe pò kan lọ́wọ́ bá fi ọ sí bó ṣe ní dẹni ẹ̀yìn ìwọ mójú tó yẹn mọ́ àmọ́ béèrè wípé ẹ̀dákun àwọn olọ́tà mi ò ní ilé mójú tó lọ síwájú gbèsè ayẹyẹ mọ́ farumlili ọ̀la wasidadi nina ẹlẹmẹ manese dada ẹlẹmọ. àfààní manis dada ẹlẹmẹ ẹni tí màá rẹ bá ìmọ̀ rẹ̀ ó yà ń tọ́ sọ lánàá ìgbà tó tuntun ti ti kun ó tún dọ̀la tuntun tún kun ìbànújẹ́ ní ọmọ báwọn ọ̀tẹ́ torí pé ibi tí wọ́n fi sí lánàá wọn ò bá ń bẹ̀ mọ́. ìyẹn ni nàṣíà táwọn àáfàá máa ń fún ẹni tó bá kẹ́kọ̀ọ́ ẹni tó bá kẹ́kọ̀ọ́ tó kúnlẹ̀ kéwú nínú àwọn tíra téèyàn ò mọ́ kéwú òní tààlímù lìmùtàálìm tọ̀ríkọ̀ tààlùm gbogbo àwọn ẹ̀kọ́ sísí ó wà máa ẹgbẹ́ ẹgbẹ́ òun àgbélépọ̀ kí ló kàn tiẹ̀ kí ló kàn tiẹ̀ pẹ̀lú èèyàn jẹ́ kó kó wá máa ṣe tiẹ̀ ìwọ tẹ̀síwájú farumlẹ́lẹ́ ọ̀la wá sí mi náà ẹlẹ́mẹ̀ẹ́ náà hóò. من ازداد علما زاد حسده غما ورب العلا وازداد من العلم انه من ازداد علما زاد حسده غما من ازداد علما زاد حسده غما من ازداد فضلا زاد حسده غما من زاد فضلا زاد حاسده غما من ازداد فضلا زاد حاسده غما àwọn ànábì ọlọ́run ọlọ́run ọba ní wákàtí alikàjà nàlẹ́ kúlẹ̀ nàbí nà àdúwà tọ́lọ́run bá ti lè sọ báyìí nípa àwọn ànábì ọlọ́run kí làwa jẹ́ kí ni wọn náà jẹ́ gbà wípé gbogbo àwọn ànábì ọlọ́run pátá ọlọ́run ní akádàra kí wọ́n mọ lọ́tà bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni kọ́lọ́ ń bá sàjùlọ kan fún àbí míì túláàsì yóò lẹni tí ó mọ pẹ̀gẹ́ yóò lẹni tó ìpín tí bá ti ń rí ọ inú rẹ̀ ò ní dùn àwọn èèyàn mi wá máa ń bẹ téèyàn bá mọ ojú wò bẹ́ẹ̀ lómi bá ti ń wọ̀ ó sì mọ rí pé inú rẹ̀ ó dùn bẹ́ẹ̀yàn bá wo ojú ẹ̀ dáadáa ó mọ̀ tó bá ti wá ń bẹ pẹ̀lú ara rẹ̀ ò ní balẹ̀ kò sí ibi tí wò ní lè máa lọ gbogbo bí lè wọ́n máa rìn sí ṣùgbọ́n tó ń bá ti òun ò ní lè dúró ìdààmú máa bá fìtínà ó máa bá inú ọmọ bí tó bá ti ń rí ọ àdánwò ni ọlọ́run àfiọlá àti tóbi rẹ̀ àfi bì ọ́ má fi kéètọ̀ ọmọ ìyá wa kankan má fi sígbà ìyá wa torí pé torí pé èyí tó ní kéèta fi ṣe rẹ̀ ló pọ̀ ju ń tán lọ níjọ́ tí gbogbo èèyàn bá ń tí wọ́n bá ń rẹ́rìn inú ọmọ bí kò ní ilé rẹ̀rìn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ọ̀kan nínú àwọn torípa àwọn ìṣẹ̀lẹ̀ náà ẹ̀kọ́ bẹ́ẹ̀ arákùnrin kan òun àti rẹ̀ tí wọ́n jọ ń gbé wọ́n jọ ní gbólóhùn asọ̀ láàrin ara wọn òní ìjà ṣùgbọ́n ní kejì tọ́jọ́ níbọ̀ rẹ̀ yẹn ẹ̀mí tiẹ̀ fúyẹ́ ó ti gbé kó lẹ́mí òun kí tó bá ti kí kò ní dá lóhùn yóò tún lọ kí kò tún ní dá lóhùn ah, òun ọ̀sá kakún òun sáà máa ń kí kò ní dáhùn ó wá dijọ́ kan wọ́n fẹ́ gba ẹ̀tọ́ kan lápèjúwe ibi kéèyàn ó fẹ́ gba ẹ̀tọ́ kan báyá èèyàn lọ local government ń sìn àbí èèyàn lọ ọ́fíìsì kan àwọn anìkàwọn èèyàn máa wá láti wá gba ẹ̀tọ́ yẹn arákùnrin tí ń bá ẹnìkejì jà tínú ti ọrọ òun lọ bẹ ẹni níbọn rẹ náà òun ò pé ó wà ń bẹ òun náà wá láti wá gbà wá ní bẹ́ẹ̀ ni nǹkan yẹn ẹnìkan ló kù ẹyọkan ló kù ẹni tí ti ṣáájú ẹni rẹ bẹ́ẹ̀ni tí inú ti ẹ̀rọ òun òun bá já wọn ọ́fíìsì òun rò pé kò sí èèyàn bẹ̀ bó ṣe wọlé ọ̀gá tó wà ní ọ́fíìsì fẹ́ sọ pé ẹ jáde àwọn àtẹ́ǹdì sí ẹnìkan lọ́wọ́ bí ẹni tí bínú ẹ̀ tọ́jú ká tó rí báyìí ọkàrí mo bọ̀ bọ̀ bọ̀ bọ̀ ẹ dúró ẹ já ẹnu nínú nínú mo bọ̀ mo fẹ́ ní kẹ́ni yóò jáde ní kí àtẹ́nu nínú nínú bó ṣe rí yẹn kò fẹ́ kó wọn àti ẹ̀ káwọn jọ dúró ọba ẹni ẹni ò lè ẹ̀yin náà lẹ́gbàá nǹkan ọ̀kan <laughs> tó kù ní jama ọ̀kan nìyẹn ní ìjọ kọ́kọ́ fi ṣe ra ẹ̀ ẹni ọba half your seat òun bá jókòó tiẹ̀ <laughs> ọba gbà fọ́ òfin ilé ọ̀sẹ̀ ogun ẹ̀ ẹ̀ ọ̀kan tó kù náà nù ìbínú yẹn ó lọ gbé ọkọ rẹ̀ wọ́n bá ń bínú lọ inú ń bí kò ju bí òpó wáyà méje lọ ọkọ̀ ọba yíwọ́ ma lọ́wọ́ ọba lọ sọ mọ́ bí òpó náà kan ọba kọlù àwọn èèyàn bá sáré lọ pé ń bẹ̀ nǹkan kan ò ṣe ṣùgbọ́n àìmọ̀ ó lè ní problem kàṣà gbé lọ sí the nearest hospital wọ́n gbé débẹ̀ nígbà tí wọ́n gbé débẹ̀ àwọn tí wọ́n wá rí kó jáde nínú ọ́fíìsì yẹn wá ẹnìkan mọ̀ jáde lọ́fíìsì ń sìn ó ní accident níwájú sí gbogbo àyẹ̀nà bá wọ́n bá sáré jáde níbo ni wọ́n gbé lọ ń bo lọ́wà hospital báyìí ni wọ́n gbé lọ ẹni tí ń dáyàn lóhùn àtẹni tí ò fẹ́ rí tí wọ́n ń dá lóhùn gbogbo ah òun débò òun ni pẹ̀lú àníyàn dáadáa wọ́n bá tún rọ́ lọ sí hospital ìgbà tó wà lọ́sibítù wọ́n tẹ̀ sórí bẹ́ẹ̀ ní nǹkan kan ò ṣe wọ́n kàn fẹ́ kó rẹ́sìtì káàrí ó balẹ̀ kó lè máa lọ ìgbà táwọn èèyàn ó wọlé títajú kájọ tó tajú kájà máa ẹni tí ọ̀fẹ́ rí ló tún rí bí bp ṣe háì nìyẹn dókítà ọba wọlé ọba tẹ̀sẹ̀ ọ̀dọ́kùnrin ah kí ló ṣẹlẹ̀ bp e yìí ò ha ìgbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ gan-an bp e rẹ̀ ò ha ìtò báyìí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní treat ẹ̀ wọ́n wá pẹ́ fáńbẹ̀ orí ọ̀sẹ̀ kan kí bp yìí ó tó wálẹ̀ nígbà wá wálẹ̀ dókítà wá pè wọ́n wá ń fọ̀rọ̀ wá lẹ́nu wò pé kí ni tó ṣẹlẹ̀ wọ́n wá ń bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹnìkan òun ètì ẹ̀ òun ìfẹ́ rí in fact òun ò mọ bó tó ṣe tún wá wá bóun ṣe rí báyìí inú kan bí ọ àdọ́kọ̀ náà ó para rẹ̀ <laughs> ó para rẹ̀ pé ẹni yìí ń tiẹ̀ òun ọ̀mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ń tó ṣẹlẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kan ní tí wọ́n mọ̀ ọ́n mọ̀ wọ́n sì dọkumẹ́ntìrì rẹ̀ wọ́n tún kọ̀wé ẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ yẹn láti kọ́ yẹn lẹ́kọ̀ọ́ pé kéèyàn má máa bínú kéèyàn má máa ṣe lára kéèyàn máa jẹ́ kí inú èèyàn rọ̀ tó bá ti tán kó sì tán síbẹ̀ torí pé àìmọ́tán síbẹ̀ yẹn tó fi ṣera rẹ ló pọ̀ jù ẹni tó ń bá jà kò rí náà rí ọ àwọn tó ń ṣe kéèta àwọn ànábì ọlọ́run ànábì ọlọ́run ò rí náà rí wọn ìtọ́lọ́wọ́ bá ní kí wọ́n sọ làwọn ń sọ ọlọ́wọ́ bá ní wa kadhalika ja'alna li kulli nabiyyin aduwwan shayatina al-insi wal jinn wa kadhalika ja'alna ọlọ́run ní báyìí la ṣe ní kó máa bẹ fún gbogbo àwọn ànábì ọlọ́run pátá wọn ó máa lọ́ta ọ̀tá ó máa bẹ fún wọn nínú àwọn èèyàn àwọn ẹni èṣù nínú èèyàn wọn ó máa bá àwọn ànábì ọlọ́run ṣọ̀tá wọn ò ní gba ti àwọn ẹni èṣù nínú àwọn àlìjànú náà wọn ó máa gbógun tàwọn ànábì ọlọ́run ò ní fẹ́ràn wọn. ọlọ́run ọba wa jẹ́ kó níbi pé àwọn ẹni èṣù nínú èèyàn wọn a mọ níbàṣe papọ̀ pẹ̀lú àwọn ẹni èṣù nínú àlìjàmú lẹ́ẹ̀fì rí pé ẹni tí ń bínú rẹ tó jẹ́ ní ibú tó sì fẹ́ ọ lọ́nà àlùmọ̀ǹkọ́rọ̀ yìí lọ́nà àìrí ẹni ibú nínú náà ni ọ fọ̀rọ̀ lọ ẹni èṣù nínú ni ọ lọ fọ̀rọ̀ rẹ lọ èyí náà náà ti ń wo tipẹ́ náà ti ń sọ tipẹ́ ọlọ́run bá sọ pé bá a ṣe lọ́ta nínú èèyàn ó ń bẹnu àwọn àlìjànú náà tí wọn ò fẹ́ràn wa ló fi jẹ́ pé a gbọ́dọ̀ kún fún ìmọ̀ wáṣọ lọ́dọ̀ ọlọ́run àwọn yẹn ìbáṣepọ̀ wa máa bẹ láàrin wọn ẹni tí ó lọ fẹjọ́ rẹ̀ sùn nínú àwọn àlìjànú ẹni tí ò fẹ́ràn rẹ̀ náà ni ni wọ́n wà àjọjọ pàdé àpòpọ̀ wípé tóun bá ní kóun ó ṣe lọ́sẹ̀ lójú korojú wọn ò rí kóun lòún ṣe ṣùgbọ́n wà àlìjànú atẹ́gùn ló ń bá rìn bọ́ ọ bá ní nǹkan lójú kò sẹ́ni tí ó mọ̀ yóò wà lọ bẹ àlìjànú lọ́wẹ̀ láti lè ṣe tùtá lànà bíbí kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tá bá ti jí lójoojúmọ́ bàbá ti ń kírun tán nínú àdìkáàrù tí ò gbọdọ̀ máa bọ́ lẹ́nu wa ó náà ní la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir arábìnrin tó ọba ti wí lójúmọ́ àsàsí ò lè ràn ó wí mẹ́wàá bọ̀ ọba kásùn ó tọba lè ṣe ọgọ́rùn-ún lẹ́yìn àsùnbà lẹ́yìn àìlà ṣe mẹ́wàá lẹ́yìn àlàásírì ṣe mẹ́wàá lẹ́yìn mọ́gíríbì ṣe ọgọ́rùn lẹ́yìn àlàásírì lẹ́yìn ìṣá ṣe mẹ́wàá tó bá wà lè ṣe ọgọ́rùn lẹ́yìn àsùnbà àti mọ́gíríbì ṣe mẹ́wàá mẹ́wàá lẹ́yìn irun kọ̀ọ̀kan jẹ́ kí gbogbo ẹni òun àtàlejànú ẹ̀ bí wọ́n lọ máa pàdé àkùkọ èyí ti tó fún ọ níṣọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́wọ́ bá ní wa kadhalika ja'alna likulli nabiyyin aduwwan shayatinal insi wal jinn. wa kadhalika ja'alna likulli nabiyyin aduwwan shayatinal insi wal jinn. àwọn tí ó mọ ẹjọ́ ta àwọn ànábì ọlọ́run tí ó mọ ẹjọ́ àwọn ọ̀tá yín ó ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni èṣù nínú èèyàn nǹkan dáadáa kò ní dùn wọn nínú wọ́n máa ṣe kéèta wọ́n ma jì ọ́ lẹ́sẹ̀ lànàbí sallallahu alaihi ni ní oníkèéta wọ́n burú ọlọ́ni wa mi hasidin ìdá hasad ọlọ́ni ẹ wá sọ lọ́dọ̀ ọlọ́n bí ọba mọ̀ pé nìkan ṣe kèéta rẹ máa sá fún máa sí má jẹ́ ó dáadáa rẹ mi hasidin ìdá hasad torí pé ojú àìnù hasida ojú kèéta bó bá ń wo ohun tó dáa báyìí bí kó bàjẹ́ ni ó fi ma ntọ́ bá rí kó da nínú nǹkan rẹ mẹ́jọ mà gbé pamọ́ fún ìwà kéta ìwà tí ò da ni ìwà kí nǹkan ó bàjẹ́ ntọ́ da kó bàjẹ́ olóma ń bẹ lára ntọ́ bá jẹ́ oníkèéta ó ń bẹ nínú àwọn ènìyàn bẹ́ẹ̀ ó ń bẹ nínú àwọn àlejànú ló jẹ́ pé ẹni ó lè ṣoògùn yóò lè ṣàdúrà ọlọ́run kìíní kan irọ́ o ntọ́ ọba ń fẹ́ ni kó máa tọ́ ọlọ́dọ̀ ọlọ́run ìwà ọlọ́run ti mọ̀ pé mo ní ìdí ẹ̀ ọlọ́run ti mọ̀ pé yẹ kó o máa sọ mi àà ah, ah, irọ́ ìwọ ọlọ́ọ̀bẹ lọ́hún pé ọlọ́run dákun mọ́ ó jí lóru tààrà ẹnìkan sọ ọjọ́ gẹ́gẹ́ ah, àwọn àfọ̀nsúnà àwọn èyí ṣàdúrà àwọn ìtàn ọ̀dà àwọn èyí tá a lọ fẹ́ fi jọ anabiwa muhammad sallallahu alaihi wasallam ìṣesí kan àdúrà ni bó ṣe nǹkan ó ti ládùúrà tí ó ṣe bó fẹ́ sùn ó ti ládùúrà tó bá jí lóru bó fẹ́ ṣàlùwàlá lóru ó ti ládùúrà tí ó ṣe bọ́ fẹ́ bẹ̀rẹ̀ náà fìlà ó ti ládùúrà tí ó ṣe bọ́ bá wà ní ó ti ládùúrà tí ó ṣe ọwọ́ àṣọ pé ẹ̀ àbọ̀n súnà ní wíwí sàdúrà màá sì wọ ẹlòmíì tó bá ti sálámù sálámù alẹ́ ti bẹ́ẹ̀ lọ ọ̀dà èèyàn á máa lọ́hùn èèyàn ó ní kọ̀kọ̀ láàrin ó ní nǹkan tó fi máa ṣe yàní ìsọ́ọ̀lù di rẹ bó ṣe àdìkẹ́rì òun ló gbámú yóò ti di àlàáda rẹ bó ṣe àwọn nǹkan kan ló gbámú nínú ìbáàdà bó ṣe yóò ti di àdámọ̀ rẹ ó wà á máa fi gbàn tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run bó o bá ti parí ẹ̀ ọlọ́run nǹkan báyìí kódà ọ̀pọ̀lọpọ̀ bá tó ń ṣe gan o ní sàdúrà pé mo fẹ́ nǹkan báyìí ọjọ́ ti pẹ́ lérí ẹ̀ tọ́lọ́run ó ti rí pé kì í ṣe pé nǹkan ẹni yìí ń ṣe nǹkan báyìí ìbàdẹ́tàn láti lè fi súnmọ́ lọ́hún èyí ò fi wá máa gba tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala látara àdí eléyìí èyàn máa bẹ ó máa bẹ lọ ní gbogbo ìgbà èyàn sì máa wàsọ̀ lọ́dọ̀ ọlọ́run min shayatinil insi wal jinn níbi aburú àwọn ẹni èṣù nínú èèyàn àtàwọn ẹni èṣù nínú ó máa bẹ ọlọ́run bá wá ní bí wọ́n ṣe ń bẹ yìí náà ni wọ́n ń bẹ fáwọn ànábì ọlọ́run sọ́tán bó làwọn ṣe wá jẹ́ àwọn ànábì ọlọ́run fá ọlọ́run ọba ní yúhì ba'duhum ila ba'din zukhrufal qawli ghurura. yúhì ba'duhum ila ba'din zukhrufal qawli ọlọ́run níbẹ̀ ṣe rí wọn yẹ ọwọ́ wọn a máa kanwọ́ ṣayatinul insi wa ṣayatinul jinn àwọn ẹni èṣù nínú èèyàn àtàwọn ẹni èṣù nínú àlìjànú ọwọ́ wọn a máa kanwọ́ ó kàn sàdéré ẹnìkan tí ó sọ nǹkan fún ọ pé báyìí báyìí báyìí àlìjànú yẹn ti sọ fún ọwọ́ wọn a máa wọn àjọ máa lájọṣe wọn àjọ máa di nǹkan papọ̀ páwọn fẹ́ ṣe jàǹbá fẹ́nìkan wọn àjọ máa ṣe bẹ́ẹ̀ wọ́n sì ní idán lọ́wọ́ wọ́n ní aburú lọ́wọ́ tọ́lọ́wọ́n bá bá gbà fún wọn bẹ́ẹ̀ ọlọ́run ọba wa ní wọn ọwọ́ wọn a máa kanra wọn yuhi ba'duhum ila ba'din wọn a máa fi ránṣẹ́ síra wọn wọn ọwọ́ a máa kanwọ́ zukhrufal qawli gurura àwọn ọ̀rọ̀ dúndùn dúndùn láti lè fi tàyàn jẹ àmọ́ wáyé láàrin ara wọn tí wọ́n mọ̀ pé ah ẹ̀ mọ̀ wọ̀rí tí ó ṣẹlẹ̀ sí rẹ̀ wọ́n á fira wọn lọ́kàn balẹ̀ lérí ẹ̀ bí ẹni pa wọn lọ́lọ́run ọlọ́run ọba ní ọwọ́ wọn a máa kọwọ́ bẹ́ẹ̀ láti lè ṣe jàǹbá fẹ̀yìn ànábì ọlọ́run láti lè sọ pé kò bí dẹ́yìn ànábì ọlọ́run bó rìn sí èṣù gan fúnra rẹ̀ òun gan máa gbáwó èèyàn wọ̀ láti lè fi wá láti dá wàhálà sílẹ̀ ọlọ́run ọba ní irú ẹ̀ a máa ṣẹlẹ̀ sáwọn tó dáwọn ànábì ọlọ́run. walau sha'a rabbuka ma ànábì lọ́ọ́ mọ̀ mọ́jẹ́yìn ó kún láyà àtúnwájá nẹ́bí ọlọ́run sótún yẹ ká lọ́ta ní ọlọ́run ọba ní gbogbo ẹ̀ náà a fi ṣàdánwò ni bọ́bá wo àwọn ọlọ́run ọba máa ń fa àlú ẹnìkan kò ní sọ̀tà ṣùgbọ́n ọlọ́run ọba bá ṣe dáyé kò gbúdọ̀ má wà ẹ wọ̀rọ̀ ọlọ́run ìrádàtul kọ̀dáríyà ọlọ́run wà lọ́rùn ṣe Allahu máa fa àlú ọ̀ṣẹ́ ọlọ́run ní tó bá wù àwọn ọlọ́run ní àní jẹ́kẹ́ ọ̀tá kankan wà àní jẹ́kẹ́ nìkan kan ó jìn ẹnìkan lẹ́sẹ̀ ṣùgbọ́n ẹni tí ń jìn ọ lẹ́sẹ̀ yẹn kó lè jìn ọ lẹ́sẹ̀ lọ bí oríire rẹ ni ẹni tí ń kórira rẹ yẹn kí dáadáa rẹ ó lè máa pọ̀ lọ́dọ̀ ọlọ́run ní àyà ha ṣe dánlé alánẹ̀mọ̀tì atadiri alámọ́nà àṣà tàlà ádàbù أساتا على الله في فعله كأنك لم ترضى لي ما وهب أساتا على الله في فعله كأنك لم ترضى لي ما وهب وكان جزاؤك أن زادني وسد عليك طريق الطلب وصد عليك طريق الضلال àfáà ní mo pé gbogbo ìwọ tó ń ṣe kéèta ọmọ làkì kí ló fẹ́ ṣe kéèta rẹ̀ fún ṣé n ti ń bẹ lọ́dọ̀ ẹ̀ lọ́wọ́ bò tí ì ṣe fẹ́nìkan rí ni àbọ́lọ́wọ́ bá sọ fún òun tún ní ṣe tó jù yẹn lọ fẹ́lòmíì ìwọ tó ń ṣe ṣé wọn ọmọ pẹ́ ní tó ń ṣe kìí ta owó ọlọ́wọ́ ọba ló ṣe bẹ́ẹ̀ ó dàbí ẹni wípé ó ń bínú ṣíṣe ọlọ́run tààrọ́tọ̀ lè máa wà á àfi bí ìgbà téèyàn ò yọnu sídàjọ́ ọlọ́run ó ní tóyàn bá ń ṣe kéta fàkánà jàzá òkà ń zádà وسد عليك طريق الظلام وسد عليك طريق الظلام فكان جزاؤك أن سعدني bó o bá ti wá mú kéèta níṣẹ́ alámọ̀rí tí ó sì máa wọ́ ò ní mójútó tí ó ṣe ọ́ láǹfààní n ti ń bẹ lápò ṣòkòtò rẹ nítorí pé òun ṣe kìí ta àpò ṣòkòtò ó wà máa wà lọ ṣòkòtò bọ́ ọba wa dé ṣòkòtò àwọn èèyàn ní pé àpò ṣòkòtò sí ń bẹ̀ òun ni àti wá lè sọ pé mo rí i mo ń ṣe kìí ta rẹ̀ ni kò ní ṣe é sọ mọ́ wàláì àdánwò ni n ti bẹ lẹ́gbẹ́ rẹ̀ nítorí pé òun ṣe kìí ta ọ̀wá ní lè ṣàǹfààní pẹ̀lú ẹ̀ ó wà máa wá kiri níbi tó bá wá wà lọ àwọn èèyàn wà sọ pé ah èyí tá a tún fẹ́ fún ọ igan kékeré nípa bá ń bá rí rẹ̀ ó ń bẹ níbi báyìí níbi tó ti wá yẹn gan. سعدني وصد عليك déta yẹn kò wá ní dí oore ẹni tọ́lọ̀wọ́n bá so oore fún kò ní dínkù ìyẹn ò ní dín tọ́lọ̀wọ́n bá fẹ́ ṣe fún yóò tún máa lékún sí ni wàsúdà lẹ́kàtọ́ kó bá lè máa rí bẹ́ẹ̀ tọ́lọ̀wọ́n bá fi ní ọ̀tá ò máa wá oníkèé ta ò máa wá kóre tí yín lè ma ga sí abẹ́lọ́wọ̀n ọba ní tóbi ọlọ́run má ṣe wá lóní lára ọlọ́run kó má ṣe wá kèéta ọlọ́run tẹ kèéta ma fa'alu bó bá wù ọlọ́run ní kò ní sọ́ta èyí táwọn náà ń ṣe yẹn ó wù ọlọ́run náà ló fi ní ká máa ṣe bẹ́ẹ̀ kí n táwọn ọlọ́run ọba ànábì ọlọ́run ọba kí ládàá yín ó lè pọ̀ lọ́dọ̀ ọlọ́run náà láfi dé wọn ó máa rí ṣe ọlọ́run ọba nírẹ̀ ànábì ìwọ́sáfi wọ́n lẹ̀ wà máa yàfùtàrò gbogbo àwọn àdáyà arọ́ tí wọ́n ń pa ọmọ tó ṣe tí wọ́n lò ṣe jíjìn lẹ́sẹ̀ tí wọ́n ń jìn ọlẹ́ fi wọ́n lẹ̀ ìyẹn ò orí tọ́lọ́run ọba fẹ́ ṣe kò di lọ́wọ́ látara àdí ilé ẹ̀kọ́ tó pọ̀ ó ń bẹ níbi tá ti dá tẹ̀síìrù lẹ́nu àkọ́kọ́ ẹ̀kọ́ ta mú jáde nu tafsir wa lẹ́ni ó náà ni wípé gbogbo àwọn tẹ bá rí tí wọ́n bá ń béèrè iṣẹ́ ìyanu ìyà ni wọ́n ń béèrè tí wọ́n ń sọ wípé báwọn ò bá tí ì ríṣẹ́ ìyanu àwọn ò tí ì lè gbọ́ lọ́wọ́ wọn bá gbọ́ kò sí mọ́nì lẹ́mìí wọn ni àwọn olùgbàgbọ́ òdodo bí wọn ò bá ríṣẹ́ ìyanu wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ lóbi jẹ́ pàwọn mùsùlùmí àyípàtẹ wá sí mírèkù kò sínú ìlànà wa. Mm -mm. á pàtẹ wáàsí ẹgbọ ló ń gbọ́ ẹdúró tọ́ lọ́hún oníwáàsí tiwa ṣùgbọ́n tó bá ti di wípé áà mírè kò ṣẹlẹ̀ sọ kí ń sọ gbogbo ẹnikẹ́ni tó bá ti lọ ọbẹ̀ kì í sọ náà wà lọ ni wọ́n lọ bọ́bá débẹ̀ kìíní ṣẹlẹ̀ kẹta ṣẹlẹ̀ ìjọ kẹrin àìgbọ́n náà nígbà torí ẹ̀ wá ó ti ó ti ṣẹlẹ̀ mi ẹ̀ pé ah irọ́ ìṣe tẹ́ ẹ sísọ nìyẹn <laughs> látara àdé eléyìí èyàn ó jẹ́ ká mọ àdámọ́tọ́lọ́ ń dámọ́ wa mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì ó náà ní pọ́lọ́ wọn bá jẹ́ ká mọ̀ wípé pọ́ èyí ṣe ń yẹ nù ayé kí wọ́n ìlọ́ta ń gan bá fi máa ń ṣe àgbéga fún yẹn mójútó ohun tí wọ́n ń ṣe kó wá máa bẹ lọ́n lérí ẹ̀ àwọn àdúrà tánàbí máa ń ṣe dì mú kò mọ̀ ní Allahumma inni wa daraki shaqa wa su'il wa wá máa tọrọ ọmọ ọba lérí ẹ̀ ẹ̀yin ò kí wọ́n dì mú kó máa ṣe ní gbogbo ìgbà pẹ̀lú ògbó ọlọ́run yóò máa yọ ṣùgbọ́n ẹ dákun ta ní sọ̀tá mi ta ìwọ gan ló ń fa wàhálà fúnra rẹ̀ ọlọ́run ọba ń bò tí ò ní fẹ́ràn rẹ̀ kódà náà àwọn míì bí ọ wọn ò ní fẹ́ràn rẹ̀ àfi kí wọ́n dìpọ̀ ọba mú nínú ta arígbọ́yé nínú tú ọlọ́run jẹ́ kó yé wa ọba nù tóbi rẹ̀ ọlọ́run mọ̀jẹ̀ kọ́ta ó yọ ẹnì kọ̀ọ̀kan wa ọlá títóbi ọlọ́run amúdálẹ́mà kọ́rí hàmá ní ṣàròlẹ́ àmà wà wà kọ́ ni wà máa ń káfà wà káfà ní wà máa ń kàlà wà kàlà àfààní wà máa ń káfà wà káfà ní ọlọ́run ọba tí ń tó yàn òun ló tó wa. wa máa ń káfà wà káfà ní ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbi yàn ti jókòó ti kéwú pé yóò tòsí pé jálàbí ni ọmọ ṣe yọ lọ tọrọ owó kiri ni máa ń káfà ní máa ń kálà kálà wa gbogbo bí aburú là ń gbà kọjá ẹni tó bùkátà kó sọ mélòó mélòó lọ̀rọ̀ tá a máa sọ tá a rò wípé a sọ lọ́nà tó yọ àwọn èèyàn nú tó sì bẹ́ lómi nú tẹ́lómi ó sọ pé wọ́n ló ń fi wá sí báwí tí wọ́n sì ní mà wà máa ń kálá wà kálá ní wà máa ń kálá wà kálá ọlọ́run ọba tí ń sọ èèyàn ní ń sọ wá sọ lálẹ́ bá dẹ̀ ọlẹ́ máa ń nánà alánàbẹ̀yẹlẹ̀ ọ̀mánì. صلى لبديع لمن عنه على نبي الرحمن له في المزايا وصيت صيت طناني له لمدى في المسعايا وصيت صيت طناني حمدا لمن قد حماني شر العمى ووقاني حمدا لمن قد حماني أقبني فلو حمدا لمن قد حماني alhuma ìsọ ọlọ́run ààbò ọlọ́run ọlọ́run ọba ló ń sọ wa ní gbogbo ibi tá ń rìn sí àmúdánlé máa kọ́rẹ́ àmọ́ sọ̀rọ̀lẹ̀ àmà wà wà kọ́ ẹlòmí ọ sọ pé kó lọ kó mọ́ padà hamdanle ma kọ́lẹ̀ àmà ní sọ̀rọ̀lẹ̀ àmà wà wà kọ́ ẹni tá a fẹ́ la mà ẹni tó fẹ́ wa hamdanle ma kọ́lẹ̀ àmà sọ̀rọ̀lẹ̀ àmà wà wà kọ́ ní. ومن كفى وكفاني ومن كلا وكلا حمد لما قد حماني شر العمى ووقاني حمد كلا وكفاني ومن كلا وكلا àfáà ò ní bodyguard kò sí bodyguard kankan tí èyàn rìn lálẹ́ èyàn rìn ní kọ̀kọ̀ èyàn rìn níbi táwọn èèyàn ò ní àwọn èèyàn ò kọjá ń bẹ̀ èyàn máa rìn lọ fún wáàsí ńgbà míì lóru wa àwọn olè máa ń jà lọ́nà èyàn rìn pé insha Allah òun ò ní dá wa dúró ẹjá máa lọ láago mẹ́wàá òru wà máa ń ká la wà kà lá ní wà máa ń ká fa wà kà fa bá a bá sì lọ bá a bá tó ṣubú ẹnìkan kan ò ní mà ó ní ẹ ti lọ ẹ ti àtidé náà nu àmúdánlé máa ma máa ní láì sí pa afẹ́ lọ gbowó láì sí pé tàwa bá ti lọ owó kan la fẹ́ lọ gbà ń bẹ̀ ṣàràlẹ̀ àmà wá wà kọ́ ni wà mọ̀ ń káfà wà káfà ni wà mọ̀ ń kálà wà kálà abẹ́rẹ́ wọn ọba akómọ̀ bisọ rẹ̀ sọ ẹnì kọ̀ọ̀kan wa kí gbogbo wa ká ṣe pẹ̀lẹ́ kéèyàn mọ̀ wá kọsẹ̀ kéèyàn máa wá tààrẹ èèyàn sẹ lọ kéèyàn máa wá parẹ́ abẹ́lẹ́ wọn bá nínú tóbi rẹ̀ ọlọ́run kó máa fi sọ rẹ̀ sọ wá ọlọ́run kó máa dáàbò rẹ̀ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wá wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima. rahman rahim àtútù sọ. alhamdulilayi rabi alamin gbàtí wọ́n fẹ́ afẹ́bẹ̀rẹ̀ béèrè wọ́n ní ká máa béèrè àwọn béèrè tí ó mú àǹfààní tó pọ̀ wá ní ilé kéwú wọ́n máa ń jẹ́ kó yíwa pé ẹ̀kọ́ wà fún bá ṣe béèrè béèrè. béèrè ẹ̀kọ́ tún wà fún bá ṣe dáhùn ìbéèrè kì í ṣe gbogbo ìbéèrè náà ló bùkátà dáhùn ìbéèrè mi ń bẹ èyàn lè má kéèyàn má dáhùn rẹ̀ torí pé èyàn ò wo tó le bí so gbogbo ẹ̀kọ́ ó rọ̀ mọ́ wọ́n wá mákòjú kan wá pé kì í ṣe pé má béèrè pé ṣe ń rìn <laughs> lè béèrè pé ṣe ń rìn so wọ́n àpèjúwe tó súnmọ́ jù nígbà tí wọ́n ti gbẹ́ ọ̀pá ànábì Musa kí ló fẹ́ fi kí ni tá a bá mú kọ gíhùn ṣé wọ́n lọ gbẹ́ tiẹ̀ náà bẹ̀ ni àbí kí ló orúkọ àwúrèbe tó bá ànábì Sulaimani sọ̀rọ̀ ẹ̀rọ àwọn ìbéèrè yẹn kò sí dábẹ́ àwọn ìbéèrè míì sì ń bẹ tó yẹ wà pásánà nígbà ẹ̀dákun mo ní bàbá kan bàtí mo gbàgbọ́ yé pé kò kí èèyàn máa dọ̀bálẹ̀ bàbá sọ̀rọ̀ pé túláàsì mo gbọ́dọ̀ máa dọ̀bálẹ̀ ẹ̀dákun kí ni mo lè ṣe ìbéèrè yẹn personal question ni ṣé mo mọ ròyìn bàbá rẹ jẹ mi ma gbogbo ọjẹ ó mu ọ̀nà ó lò bàbá yẹn ló jẹ pé nkí ààrẹ ni ọ̀rọ̀ yẹn wà so káwọn sọ wọn pé à má ṣe òdélé wọn lè ọjà lẹnu lé ilé tèmi ni ọkùn wa ni ìbéèrè yẹn ìbéèrè wọn wà pé mo ní special case nílé o lórí nǹkan báyìí báyìí báyìí bàbá mi bó ṣe rí àwọn abẹ́rẹ́ pé ah ṣé bàbá rẹ máa ń kírun mọ́sáàsì bọ̀ náà ti ń kírun wọ́n lè fún wa nígbà láàyè ká yọjú sí wọn ṣé wọ́n máa kódà àlè Muhammad torí ẹ̀gbẹ́ wá sí lọ mọ́sálásí ibi tá ti ń kírun ká lọ sí wá sí tó jọ mọ́ nǹkan báyẹn bẹ́ẹ̀ torí pé ní téèyàn ò bá mọ̀ èèyàn lè fọ́ọ̀sì ẹ̀ńjọ́ kan kó máa wọ̀ ní mo fẹ́ oníkọ́ dóbalẹ̀ fóun láàárọ̀ tọ́ba yà pé mi ò lè dọ̀bá yẹn pé ọmọ àlè ni ọ́ iṣẹ́ mi mo bí ọ ká tó lè kọ̀ǹfíìsì bàbá yẹn pé kò túmọ̀ sí ọmọ àlè yóò take time dẹ́ni ìwọ náà wò ní wà rẹ gan nínú ilé ọmọ mi ń bẹ gan bàbá ò béèrè dọ̀bá yẹn lọ́wọ́ ẹ̀ lọ́dún gbogbo tó bá ti fẹ́ sọ èmi bàbá rẹ ó sì máa gbà fún ọ torí pé mo rí pọ́ ọmọlúwàbí ni ọmọ gidi ni ọ sọ̀rọ̀ àwọn questions báyẹn kì í ṣe wípé àìmọ̀ ìdáhùn ìmí ìlérèfé ṣùgbọ́n deliberately la ìmọ̀ dáhùn rẹ̀ ìbéèrè báyẹn special question ní tó relate mọ́ ọ nílé yín tèmi ò sì mọ̀ bó nínú ilé yín ṣe rí tá bá lọ dáhùn ẹ̀ generally ó lè má wà applicable sí wọ nílé inú ilé tó ti wá ó lè jẹ́ pé bá ṣe dáhùn tiẹ̀ gan ó lè yàtọ̀ sí bá ṣe dáhùn tẹlómi ọgbọ́n tí wọ́n mọ̀ dání so ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo àwọn nǹkan yẹn ní èèyàn náà máa wò ó níbi ìmọ̀ béèrè ìbéèrè ó ní àlàyé tí àwọn sàmánú ń ṣe lẹ́ẹ̀kan kọ́lọ́n kó wa. wọ́n ní ẹni tí ó mọ ti àdìkàr tí wọ́n wá sọ láta táta wá rẹ̀ kọ́lọ́n wọlé àtòbìrẹ̀ kó kó ṣàánú wa. téèyàn bá máa ń ṣe àdìkàr tí wọ́n bá sọ ọ́ láta táta bá rùn ọ́ sótìyé èyí ò túmọ̀ sí pàdìkàr tó ń ṣe ọlọ́run ò túmọ̀ síbẹ̀ bóyá n tó jù yẹn lọ ni ò bá ṣẹlẹ̀ tó ò bá ṣe àtikáàrù ọlọ́run ti wá ṣe ata lójú tèmi fi ń wò ọ̀nà méjì ló pín sí kòkòrò mi ń bẹ tó ṣe wípé ata náà láàmà pé tó ṣe pé àwọn kòkòrò kan ló ń so sí ọlá tó gbà pátá ni èmi sì ń bẹ̀rẹ̀ pé sírù náà ni wọ́n ń ṣe sí ọ̀tá tá fi wà lára rẹ̀ àtìkínà àtìkejì òun ló lóògùn bí àdín báyìí náà fi ń ṣe ògùn ẹtí ò lára àmúnú lọ́ọ́ fi rá yóò kúrò bẹ́ẹ̀ sí ẹnu pọ́lọ̀ ti ẹ̀jọ́ wá rí ògùn rẹ̀ ń ẹnu pásì káàrù tó ń ṣe ọlọ́run gbàdúrà rẹ̀ náà so ti gbẹgbẹ ńgbà tí mo tó fògùn sí ló tó lọ mo sàskárù ah ìyẹn ògùn tó fi sí òun sóògùn ata olóògùn wọ́n bá sọ ọ́ láta bọ́ọ̀ bá mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tọ́ ẹ̀rọ kò gun ata bí àdín báyìí náà fi máa ṣe tó ti yé mi mọ ọmọ èmi wádìí ẹ̀ dáadáa ẹ̀dá kun ẹ̀kọ́ mi bò náà ṣe máa ṣe torí pé lùtà wà wáyé nítorí máa fi ṣe fàájì náà bí ẹ àwọn bí kòkòrò báyìí náà bá sì ti fi àdínwó bá ti fi rá ọlọ bí bí abatu sauda kódà wọ́n bá fi abatu sauda tó fi ra tó ka àtikárù sí abatu anoda mi tó nìyẹn abatu sauda lọ ka ayatu rukia sí káwọn mọ̀ fira yọgbẹ́ so àti káàrù náà ló ń ṣiṣẹ́ wọn lọ́lọ́run ló ń sábà bí so ẹni tó sùn tó ṣe àtikáàrù tó tún wá tí nǹkan kan tó wá ń rìn mọ́lẹ̀ àlàyé pọ̀ lórí yẹn yẹrẹ ẹ̀ náà wò ìwọ tó yẹ pé fíìmù ọkùnrin àti obìnrin tó ń bára wọn sùn ló wò títí títí ń gbọ́ fẹ́ sùn ọwọ́ afẹ́ sùn ọdún aláṣà ọwọ́ lọ ní tó wò tó fi àwọn àjànú ti dúró tì ọ́ lori lórí bẹ́ẹ̀dì àbí tó yẹ pé ẹ̀rọ ibi bẹ́ẹ̀dì ẹ̀ ọmọ kan student ní lọ́dún kan ní fúta àwọn àwọn ọmọdé lásán bá wá pé rọrùn àwọn tọ́jú wa ní rúùmù wọ́n sá ti wá dì mọ́lẹ̀ ẹ̀mú ní lọ́nà orí ara ẹ̀ gbogbo ẹ̀gbẹ́ ẹ̀gànná tó ó lẹ pósítà kan mọ́ bẹ́ẹ̀ ó gba gbogbo ìgànnà yẹn in tó wà ń bẹ̀ wọ́n ń pe akọrin kan ní Tupac ọtí máa sọ wọ́n báyìí tó ó fẹ́ gba ó ṣe ranjú ní ibi ìgbèrí rẹ̀ gan-an ọlọ́gbọ̀n sí mo ra ẹwà aláǹjẹ̀ ló kọlu eléyìí èyí tó ti gbé sí ìgbèrí gan-an oníjà gan-an ló kọlu so àwọn kan tó máa wà ń bẹ̀ nìyẹn ṣùgbọ́n bẹ́yàn bá zazkar èèyàn ń bẹ lábẹ́ odi ìsọ ọlọ́run bákan náà bó o ní àníyàn wo ló fi ń ṣàtìkárì yẹn ìhà wo ló kọ sọ́lọ́n ṣé iye rẹ̀ ń dá méjì nígbà tó ń ṣe so kọ́lọ̀n kí kó ṣe àmọ́ bákan náà wọ́n ní obìnrin tó nímọ̀ báwo ni ó ṣe lo ìmọ̀ ẹ̀ ó dáa pọ̀ obìnrin ó nímọ̀ àwọn ọmọ ọwọ́ obìnrin ẹ̀dàkùn torí ìtọ́ lọ́hùn kí lóbi fẹ́ fi kí ó ṣe ọ̀rọ̀ tí ò dá ni o ọ̀rọ̀ tí ò dá ni ẹnu pé yóò fọ́n fi jẹ́yàwó àlùbáríkà nù léná gbogbo àwọn tó ń sáré kiri orí òkè gbá àwọn obìnrin ní pọ̀ jù ń bẹ bẹ́ẹ̀ bá ní ẹ lọ́mọ ṣe dùá ò báyìí kọ̀ mọ́ bí ó ṣe ṣe nítorí ọmọ sákìrì bẹ́ẹ̀ tó ọmọbìnrin tó kéwú tó ké Qur'an bó fẹ́ sàdúrà ọmọ bí ó ṣe ṣe àdúrà tí ó fi bẹ́ẹ̀ lọ́hùn èyí ò nìkan kọ́ná àkọ́kọ́ náà ó ti kọ́kọ́ wúlò fún ká tó wá sọ pé àwọn ọmọ tó bí ọmọ àti ẹ̀ tí ilé kéde àmọ́ kakùnrin bàtàbàtà ìyá rẹ̀ gbà hàn kì í ṣe bọ́n ṣe ń kà gbé wá kódà à ń bẹ nínú àwọn àfa ńlá ńlá tí wọ́n máa fi ṣe fáàrí pé ìyá àwọn lọ́kọ́ wọn Qur'an tí wọ́n fi máa ṣe fáàrí nínú àwọn àfa ńlá ńlá ńlá so lẹ́yìn èyàn àwùjọ tá a wà lẹ́ni àwọn obìnrin náà bàjẹ́ jù ó ní bàjẹ́ pọ̀ láàrin wọn tọ́dẹ̀ jẹ́ pé téèyàn bá jọ́kùnrin ìwọ̀nba ló lè ṣe fìsànfìsàn láàrin lọ́dọ̀ àwọn ìyàwó oníyàwó ma irú àwọn obìnrin wọn mọ̀ sí dánilẹ́kọ̀ọ́ fáwọn obìnrin náà wọ́n mọ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn ìyá wa ọlọ́run kó bá ṣe dáadáa fún wọn táwọn ìyá àmọ́ àwọn ìyá wa gbogbo tí wọ́n ké òjú káyìdá tù lọ àsàlátù táwọn agbọ́njú bá kì í ṣègbà tó ti modernize àsàlátù báyìí o ṣùgbọ́n àsàlátù wọ́n kọ́ra wọn láníyàn àwọn ìyá wọn káyìdá tù níyà wọn mọ́ o wọ́n máa kọ́ra wọn níjọ́ jímọ̀ wọ́n tún pín mọ́ sáà àwọn ìyá yẹn wọ́n máa kọ́ra wọn àwọn tó bá ti kéwú nínú wọn ṣùgbọ́n pọ̀lọpọ̀ láwùjọ wa lénìí ẹgbẹ́ kìnnìkan sánsám ó lálẹ́ máa ṣe ẹni tó jó lórí wọn gan kọ̀mọ́ kùránì ká ẹ wà rẹ lómi pé ẹ nínú nínú ẹgbẹ́ tí wọ́n ń bí àwọn òfara mọ́ kọ́mọ ẹgbẹ́ wọn akọ́kọ́ rẹ̀ oníyàwó méjì àwọn ẹgbẹ́ obìnrin mùsùlùmí kan nu àwọn nígbà tó jẹ́ pálá ìmọ̀ kan náà sì ni àwọn tó ń kóra wọn jọ ìbáṣepọ̀ onímọ̀ kan wà ń bẹ̀ yóò ní ẹ̀rọ ẹ má jà fún ọlọ́run so ààyè táwọn obìnrin ó ti ṣiṣẹ́ pọ̀ òun ló ti káwọn ọkùnrin máa dààmú pọ̀ kọ̀yẹ́ káwọn ti ẹ̀ dààmú lórí àwọn obìnrin àwọn obìnrin nìkan máa take care àwọn obìnrin so ẹ jẹ́ ká já àwọn ọmọbìnrin wa ẹjọ́ wájú wọn ó kéwò tí máa ń yà yẹn lẹ́nu lẹ́ni téèyàn bá dáwọn ìlú mi àwọn ọmọbìnrin wọn kéwú débi pé wọ́n tún lọ jamia university tá tún lọ kéwú tí wọ́n tún kéwú kéwú láì mú kankan mìíràn sírú obìnrin òun náà wà fi irú èyí òbẹ́yàn bá fẹ́ fẹ́rú obìnrin òun sọ àwọn kọjá pé ọ̀ kọ̀kọ́ wo rẹ̀ náà pé ṣé mo lè èyí òun kọjá pé ẹ dákun à ń bá wọkọ̀ kò lálà wọ́n máa wá kiri ni. pé agbọ́pọ̀ mọ̀ yín kan ọlọ́run wà ẹ wà nípa ṣé wọ́n kéwu àkéwu wà ń gbìyànjú ẹ máa lọ lé <laughs> yìí ní fọ́mọ owó obìnrin kó kéwu lásìkò tá a wà fi kéwu ṣe kí ó dúró tì wá. bákan náà ní lè ní pé ọmọ kan nígbà tí bí sílé ayé àpáta kan láìláìlá wà ń bẹ àkùkọ ń ṣe láìláìlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ àmì làwọn nǹkan yìí tọ́ bá true àmì ni nínú àwọn àmì ọlọ́run ọlọ́run ó mọ fàmì rẹ̀ hàn lóòrèkóòrè ṣùgbọ́n ìyẹn kọ́ ni sábàbí táwa fi gbọ́ lọ́hùn gbọ́ nígbà tí ò sí agbàpọ́lọ̀ lọ́lọ́hùn agbàpọ́ anábì lànábì ọlọ́run so tìye kì í ṣe pọ́ùn náà fi ṣe wáàsí fún wa pé ah kí n tiẹ̀ tó gbọ́ lọ́hùn gbọ́ gbà tí mo rí kákùkọ táwùkọ́ ṣe ẹ máa kírun mo ní ẹ máa kírun gan èèyàn lè gbé ẹ máa gbẹ́ èèyàn lè tu síbẹ̀ <laughs> torí pé kì í ṣe pọ́ sọ báyìí ẹgbẹ́ ta èèyàn lè fún ní ẹ máa gbẹ́ bọ ẹ máa jẹ ẹran olè <laughs> lè tu síbẹ̀ ẹran tọ́lọ nu kùránì yóò sọ̀rọ̀ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ báyìí yóò gbogbo ẹ̀ lọ káàtì ẹ̀ sọ pé ó wá bẹ́ẹ̀ irú ọmọ tó mú kí la fẹ́ sọ lórí èyí kì í ṣe pé wọ́n fi sí lọ́wọ́ wọn ló mú lọ́wọ́ wọ́n sì pa lọ́wọ́ ẹ̀ tọ́ àyà tún mi ní àyà ti la ìyẹn kọ́ ni ó kàn tún lékún ìgbàgbọ́ tó ti wà lára wa ni pé tọ́ ọba tó tóbi lọ́lọ́run kò sí tí ò lè ṣe tó ti yẹ kí wá ṣe bí ká lọ sọ ọmọ ń do sà àwọn yẹn ní ah, ọmọ ń báyìí hàn kódà ó ti mú kí wọ́n látọ̀run irọ́ ni bí ọba lọ lé kí ní máa kí wo ẹ mọ́ sọ́dọ̀ sà ẹni ọ̀yà kama má sọ ọmọ yẹn di ká má sọ di ọ̀sà bákan náà wọ́n ní ẹni tí ó ṣe ìjàmà hadith kan bẹ àmọ́ ìjàmà kéèyàn ò dégò anabi ni aftọrọ sọọimu aftọrọ alhajim walmahjum hadith kan bẹ bẹ́ẹ̀ tanabi ni ẹni tó bá dégò tó ṣe ìjàmà fún yẹn nú àwẹ̀ àwẹ̀ ẹni tó ṣe ìjàmà àwẹ̀ rẹ̀ ti já ẹni tó ṣe fún náà àwẹ̀ tẹni náà já ẹnu àwọn àfa aládìsí wá kun àdìsí ń pọ̀ ó ń bẹnu àwọn àfa àtàn aládìsí yàn lálàáfíà nílà kò lálàáfíà ó sì bẹnu àwọn àfa tí wọ́n ní ó lálàáfíà ló fi jẹ́ pé mọ́sí àbí méjì ló wáyé lórí ọ̀rọ̀ àwọn àfa mi sọ pé àyè ṣe ìjàmọ̀ nú àwẹ̀ téèyàn bá ti ṣe ìjàmọ̀ àwẹ̀ ẹ̀ bàjẹ́ ṣùgbọ́n èyí tó fẹsẹ̀ rinlẹ̀ àdìsí ìlàlàáfíà rẹ̀ ó ṣe díẹ̀ pé kò lálàáfíà ló súnmọ́ ju kó lálàáfíà lọ ṣùgbọ́n advice ni pé ẹni tó bá wà tó bá wà nínú àwẹ̀ má ṣe jà á mọ̀ torí pé ẹ̀jẹ̀ náà fẹ́ fà lára rẹ̀ ó ṣe jà á mọ̀ tán tó yìí bá gbé ọ so ti yé àwọn àfáà ni a lo àdìsí yẹn mímbàbí tẹ̀rìhìb láti ta bá sọ pé àwẹ̀ rẹ̀ bàjẹ́ o yóò lè jẹ́ ká sá láti má má ṣe ìjà mọ̀ nínú àwẹ̀ torí pé wọ́n fẹ́ fa ẹ̀jẹ̀ lára rẹ̀ kódà kọ́ mọ̀ jẹ̀nu àwẹ̀ tán bá ṣe ìjà mọ̀ fún yàn ó ní ìdìkọ̀ mọ́mẹ́lẹ́kì so ìdí nìyẹn tó yẹ pé ó dáa ká jìnà sí ìmọ̀ ṣe hijama nínú Ramadan ẹni tí ó wọ mọ́sálásí tó ń kírun jímọ̀ wọ́n fẹ́ sálámà báyìí ìṣó bá jáde tó bá ṣe pé ti ṣe assalamu alaikum wa rahmatullahi tó bá ti sátọ̀ tán ó fẹ́ sátòsì nìṣó jáde Ọlọ́run gbàdúrà rẹ̀ ọba nù torí pé tọ̀tún yẹn lọ́ràn yẹn tó ti yé lẹ́fìrẹ́ lòmíì tí mọ́mù bá ti sálámà asalaamu aleykum wa rahmatulah bọ́ ọba ti sátọ̀ tó wóró náà tí ó tẹ ẹrẹ lómi lẹ́yìn yọ sálé ni òun náà sálé ẹ tó bá ti sáwọ́ tó yọ sátẹ̀lé ọ pé wọ́n ní ká máa tẹ̀lé mọ́mù nígbà mọ́mù sáyì tọ́jú ọ̀ràn yẹn òun náà tẹ̀lé mọ́sálà yẹn ń bẹ́ ńlẹ̀ tí ó ń bẹ́ nù kúlà báyìí táwọn èèyàn ń fà lọ́wọ́ ní ìsìn ọ̀rọ̀ ọlọ́bẹ tọba sá kejì aláyè ha tọba ti sá lámà àkọ́kọ́ tọwa so kò sí wàhálà kò ti sálámà ṣùgbọ́n kò tí ì sá ìsójáde kò bárùn yẹn náà nìyẹn yóò wá padà kí àìlà àmọ́ ọlọ́run kọ́ ládàá jimá fún tó ti àìlà ní òkè padà ṣùgbọ́n lọ́n ti rá níyàn rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun tó bá wọn níjókòó wọn sálámà ló bá wọn ó ti bá jimá náà so ti yé n tí ó wàá ṣe yóò dìde yóò kí méjì torí pé o ti bá o ti báraka méjì jímọ̀ yóò dìde yóò wà kí méjì tiẹ̀ náà yóò kì sí bí wọn ṣe ṣe nìyẹn e, wallahu alam kíké fatia ṣé ká ké sókè ní lórí ìrun àbí ká ké jẹ́jẹ́ ọ̀rọ̀ méjì ló wáyé tí méjèèjì sì lẹ́rìí lọ́dọ̀ àwọn àfa ó ń bẹ nínú àwọn àfa àtúnwọ́n níta bá ti fẹ́ ké fatia torí pé àwọn àfáà mi sọ pé bisimilayi rahman rahim aya kan ló jẹ́ nínú aya fatia pé bisimilayi rahman rahim alhamdulilayi rabbil alamin so tó bá ti yọ wíwà tó yọ odidi aya kan kúrò mbẹ pé tó bá ti fẹ́ kírun allah akbar bisimilayi rahman rahim alhamdulilayi rabbil alamin ó ń bẹnu àwọn ìmáàmù tẹ́rì tí wọ́n ó ṣe bisimilayi rahman rahim ó sì ń bẹnu àwọn ìmáàmù tẹ́bárí allahu akbar. الحمد لله رب العالمين ibo ni ọ̀rọ̀ wọn ti papọ̀ ṣe ráwọn èyí tó dákẹ́ ọ̀nà kò sẹ́ni tí ò ṣe bísímìláì tó ti yé kò sí ẹni tí ò ṣe bísímìláì wọ́n ṣe wọ́n ṣe jẹ́jẹ́ ni tó ti yé bá a bá fẹ́ kí fàá tí a ṣe bísímìláì kódà kò ṣe lórí irun ṣùgbọ́n bí tí ìyapa ẹnu ti wà lára àwọn afáàní sí ṣé ká ṣe sókè ni àbí ká ṣe jẹ́jẹ́ nínú ẹgbàá wa ọ̀kan náà àwọn sọ̀hábà ó lóun bá abubakari umar uthman tán bá fẹ́ kírun wọn kì í ṣe bisimilayi sókè wọn fatia làákàgbọ́ torí pé wọ́n ba pé bá ṣe ń ṣe ni a sì nínú àwọn sàábé tó ní òun rí tánàbì ń kírun tó ṣe bisimilayi sókè tó fi fatia lè ṣe òun mọ́sálà kìláfíà ìyapọ̀ inú wà láàrin àwọn àfa àlérí ẹ̀ ṣùgbọ́n èyí tó tẹ̀sùn wọn jù òun náà ni pé ká ṣe jẹ́ẹ́jẹ́ ṣùgbọ́n tá a bá rí mọ́mù kan tí ń ṣe ìyẹn ò ní amákirun lẹ́yẹ ní tí ń ṣe yẹn náà ní ilẹ̀ kan tó dúró lé lórí ṣòkọ́lọ́n kí kókún wa lọ́wọ́ wallahu alam owó orí handset tó máa ní you can borrow kìnnìkan yá tẹ́ kìnnìkan pé ó tún dá lẹ́tà bí rìbá náà ni o jíjẹ́ ìdí bí rìbá rìbá ni wọ́n yá ọlọ́ndẹ́dù náírà nígbà tó o bá ti lóòdù báyìí wọ́n bá já ọlọ́ndẹ́dù náírà yẹn tán wọ́n tún já á bóyá fifty naira àbí twenty naira ni wọ́n tún já sí i kí ni ìyàtọ̀ láàrin owó eléle bọ́ọ̀ bá ti rí kírẹ́díìtì ọlọ́run ò bá sí rí náà nu ọmọ rìsífù sóti tó o bá wà lọ ya báwọn èlé ni ọ̀sán èlé ẹ̀ kò sí ìyàtọ̀ láàrin ìwé tó lọ yáwó eléle náà ìkankan náà ní kọ́lọ́n kó sànù wa ní táwọn kìnìyàn tó ń kó wá sí ó pọ̀ kákíyèsára. tabakirun tán lẹ́yìn irun àtikárù tá a máa ń ṣe ṣé ká ṣe jẹ́jẹ́ ni àbí ká ṣe papọ̀ aláwọ̀mọ̀ àǹtà sàlámà ṣé papọ̀ báyẹn ni mo lọ ṣe wá síbi kan wá béèrè béèrè ní mọ́sálásí bàbá àmọ́ mọ́sálásí yẹn náà wà mẹ́ wọ́n sì máa ń ṣe aláwọ̀mọ̀ àǹtà sàlámà bọ́ so máa ní tọ́ ìbéèrè tí wọ́n béèrè yìí àwọn bàbá wa ni wọ́n kọ́ sọ̀rọ̀ lérí ẹ̀ ọlọ́run tí wọ́n pẹ́ fún wa o bàbá wa nítọ̀ èyí tó lálàáfíà ní kó ń kálukú ṣe tiẹ̀ jẹ́ẹ́jẹ́ ṣùgbọ́n mélòó làwọn tó mọ̀ ọ́n nínú mọ́sáàsì bàbá ọlọ́run jẹ́ pẹ́ fún wa <laughs> àwa ni wọn mọ̀ níbi ká máa ṣe lápapọ̀ lọ́pọ̀lọpọ̀ wọn fi mọ̀ wọn ò sì ní wálé kéw mo ní tọ̀sẹ́ ti wá gbọ́ báyìí bàbá ti sọ èyí tó lálàáfíà wọ́n sì ti sọ ohun tó fà á táwọn fi ń ṣe níjàmọ́ ẹ̀yin náà máa wáyè kẹ́ dáhùn bẹ́ẹ̀ yẹn ẹ tó bá ti wá mọ̀ ká máa ṣe tiwa ní jẹ́ẹ́jẹ́ẹ́jẹ́ kódà láyé anabi sallallahu ohun yẹn náà máa lò ké o ẹ má jà sí bọ́ àwọn sàbẹ́ ni nígbà míì tá a fi máa ń mọ̀ pé wọ́n ti kírun tán ó ní ohun adhkar táwọn sàbẹ́ ṣe allahumma anta salam wa minka tèmi ń sọ tèmi bá tí wọ́n ń sọ ẹ̀rì pé ohun yóò máa yóò máa lo òkè lílo òkè yẹn kọ́ ni ṣùgbọ́n kì í ṣe pé ká máa sọ lóhùn kan ìṣesí àwọn Yahudi àti Nasara náà máa ń ṣe bẹ́ẹ̀ olúwa kámẹ́bà àkọ́sẹ̀ wọn lànà bí fi sọ pé ń kó ń kálukú máa ṣe tiẹ̀ sọmọ bàbá yẹn mú mú bá rí lò wá pé nítorí àwọn àwọn èèyàn ò mọ̀ wọn ò sì fẹ́ kẹ́kọ̀ọ́ sòmí bá bi tààlìm làwọn fi ń ṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ tó mi wá mú jáde nínú ọ̀rọ̀ bàbá yẹn náà pé ajẹ́ kí bàbá náà mọ̀ bó ṣe yẹ kó rí sotiye àwọn jàmáà ní ká wá bá sọ̀rọ̀ pé ẹ máa farabalẹ̀ láti máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfáà nínú mọ́ṣáláṣí kọ́lọ́n kọ́ wọlé àsìtò tọ́wọ́ ẹ̀kọ́ mọ́tàlásí èèyàn bá wá wà ni wọ́n ti máa ń ṣe nǹkan mọ́ torí èèyàn sọ pé òní lọ kírun mọ́tàlásí mọ́ tàbí mọ́tàlásí bídíà ni ìwúlò wájú faranda lè kínkírun pé ah bídíà ni bídíà lọ́pọ̀ kí náà ṣe wọ́n ṣe aláwọ̀ àìta sàlám lọ́ba tán lẹ́ẹ̀ lọ kírun mọ́tàlásí mọ́ la bó ló ti bẹ́ẹ̀ rí wọn túnṣe tó ọ̀bá wà ń alamada salam lórí kọrẹti mo ní àfọwọn ẹni kó àbáwọn ẹ wá àfọ ẹ wá kí ni kókó yín nu mọ́sálásì náà <laughs> níjọ ẹ bá tún sọ pé nǹkan kan ò dáa <laughs> so kọlọ wọlá tó èèyàn máa kópa tí wọ́n mọ̀ pé wọ́n náà ara wa ní ọ̀nù mọ́sálásì èèyàn fi lè máa sọ̀rọ̀ kan tí ó nítumọ̀ wọ́n máa ń dáwọ́ ọgbọ̀ndì ọ̀rẹ́ student ni wa ọgbọ̀ndì kú ó dìde ó ní bá wọn dá sí wọ́n ń dáwọ́ táìsì kankan wọ́n ń dáwọ́ òkè sì ń ra recharge card two hundred naira so gbogbo nǹkan yẹn náà ni kákíyèsí ọ̀rọ̀ nípa ti oníkàfàrà inṣàlá ta'ala ìyẹn fídíà tó bá di ọ̀la a máa sọ̀rọ̀ lérí ẹ̀ abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí ọmọ ṣe àtọ́ ní kọ̀ọ̀kan wá sọ́nà sallallahu ala nabiyyina muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk